بسم الله الرحمن الرحيم يا بني اذهبوا فتحسسوا من يوسف واخيه ولا تيأسوا من روح الله إنه لا يلئة منهم إلا إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأنت مغفور وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم يوسف وأخيه إسألهم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا نصير قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الخبير آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إلينا تني ìpàdé olóríire èyí tí àwọn olóríire náà máa ń pàdé ara wọn níkẹ̀ ìpàdé oníbùkún èyí tí àwọn tí ọlọ́wọ́n bá fún ní ìbùkún tí wọ́n máa ń pàdé ara wọn níbẹ̀ ìpàdé àánú èyí tí àwọn tí wọ́n ní ìdí àánú ọlọ́wọ́n ọba tí wọ́n máa pàdé ara wọn níbẹ̀ òun náà ni ìpàdé ní ìdí Al-Qur'anul Karim gbogbo ẹ̀dá tí bá ń jókòó ti Al-Qur'anul Karim ó dájú sápá wípé yóò rí àánú ọlọ́wọ́n ọba gbà nígbà tí ọlọ́wọ́n ọba summarize nǹkan yẹn fún wa tí wọ́n gbé kalẹ̀ fún wa ní ṣókí nínú àwọn àyà al-Qur'an sáwórí wípé ẹnìkan wọ̀n ní jókòtí al-Qur'an àti kórí àánú ọlọ́run ọba gbà àti tí ó rí ìtẹ́ ọlọ́run ọba gbà àti kórí dáadáa gbà látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala láàrin ọlọ́run ọba sọ pé wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa وإذا قرئ القرآن فاتبعوا له وأنصتوا لعلكم ترحمون ọlọ́run ní ẹ lẹ́tọ̀ sí àánú èmi ọlọ́run ẹ sì lẹ́tọ̀ sí ìkẹ́ èmi ọlọ́run ẹ bá ti ṣe nǹkan méjì pẹ̀lú Al-Qur'anul Karim bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan méjèèjì náà pẹ̀lú Al-Qur'anul Karim ó ṣe é ṣe kọjá sí pé ìdàkejì àánú ọlọ́run àti ìdàkejì ìkẹ́ ọlọ́run ọmọ àjẹ́ ti kí ni nǹkan méjì náà òun náà ni ìgbàkígbà tá a bá ti ń gbọ́ tí wọ́n ń kí alukur'an ọlọ́run ní ọ́sítẹ́ni ọ̀wọ̀dà ọ̀bá fẹ́ túmọ̀ abẹ́ni ò ní sọ pé ẹgbọ́ ẹgbọ́kọ́ o ẹgbọ́ kílẹ̀ ọ̀hún ìsìkàmá ayàtọ̀ sí sẹ́mìà sẹ́mìà ọgbọ́ gbìyàn sí gbọ́n kan lásán náà lọ gbọ́ ṣùgbọ́n ìsìkàmá bí ọkàn rẹ̀ ọ̀fẹ́ gbọ́gán ọjẹ́ra rẹ̀ nípa wípé máa fara balẹ̀ máa fetí balẹ̀ máa fọkàn balẹ̀ kí ọ̀rọ̀ náà kó lè bá wọnú ọkàn mi. Fásitẹ́mi ọ̀hún rẹ̀. Ẹ fara ẹ fi gbogbo ara gbọ́ ẹ má fi sí lásán gbọ́ ẹ bá ti lè ṣe báyìí nù wà á rìn sítù. wà á rìn sítù. àwa ni wà á rìn sítù ẹ̀dákẹ́. ẹ̀yin ò lè máa gbọ́ nǹkan àwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ wípé kò lè máa sọ̀rọ̀. Lásìkò kan náà tó ń sọ̀rọ̀ fún ìyàn lọ́wọ́ kò sì máa gbọ́ nǹkan bàbá. Wọ́n ní irọ́ ni tọ́ba ní mọ̀ ń gbọ́ sì máa yàn sọ̀rọ̀ irọ́ ni àlùkò àlọ́jà mọ̀ yẹn wípé àwọn Yorùbá kan máa ń sọ pé etí ègbèjì ni àbí ṣùgbọ́n eléyìí ni olè sọ̀rọ̀ láti máa gbọ́rọ̀ ó lè máa gbọ́ ṣùgbọ́n kò mú ní wọnú ọkàn rẹ̀ ẹ ló fi já sí pé lásìkò tá a bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nǹkan àfi máa ń mọ̀ pé ọmọ fẹ́ mọ̀ òun náà ni kọ́ máa máa sọ̀rọ̀ ọba ti rákẹ́kọ̀ọ́ tí bá ń sọ̀rọ̀ nínú ilé ẹ̀kọ́ lásìkò tó lùkọ̀ ń wọn lọ́wọ́ ẹ̀kẹ́ mọ̀ yìí pé dá ọlọ́jú sákáyé pé kò lè gbọ́n tán sọ yìí kò lè gbọ́n sọ̀rọ̀ lásìkò sí sọ̀rọ̀ lọ́wọ́ yẹn kò lè gbọ́ yìí eléyìí la fi sọ fún wa pé ẹnu ń kọ́ gbọ́ ó fi gbogbo ara gbọ́ yìí sì fara balẹ̀ gbọ́ yìí lọ́lọ́run sọ fún wa pé la'allakum turhamun. lọ́lọ́run sáyẹ̀nsì wípé ó lẹ́tọ̀ sí ìkẹ́ ọlọ́run wàá lẹ́tọ̀ sí àánú ọlọ́run wàá lẹ́tọ̀ sí ìbùkún ọlọ́run ọba tọ́ba wa rí bá ń fẹ́ ń gbọ́ tó fara balẹ̀ lásán báwo wá lẹ́yìn tó wá láti lẹ̀ àmọ̀ pé tó bá ń kọjá lọ tó bá gbọ́ Quran àbọ̀ tí ẹ̀ nìkan nìkan ká ẹnìkan kà lẹ́gbẹ̀rẹ̀ lọ bá gbọ́ ní ẹni ọlẹ́tọ̀ sí kẹ ọlọ́run báwo wá ẹni kó gbéra láti ilé rẹ̀ ẹlòmíì gun káà wá ẹlòmíì gun mazin wá ẹlòmíì ti bẹ̀tẹ̀ sí wá àwọn wá tí ń bá níbo lọ ń lọ ní mo fẹ́ lọ gbọ́ al tí wọ́n bá ń bí ọ léèrè pé tó jèrè sọ fún wọn pé tí wọ́n bá ń sọ pé tó jèrè máa dá wọn bẹ́ẹ̀ lóhùn wípé kò sí èméjì níbi èrè tí mo ṣe kíni tí mo jẹ. rí wípé ẹni tí ò ṣerú iṣẹ́ wọ́n ṣe ìyà ọlọ́run ṣàdéhùn fún pé àkẹ́ àṣàánú ẹ̀ àràn lọ́wọ́ àgbélárugẹ. báwo wá ní ìwọ ẹgbẹ́ sí pé o ṣe ń tìjú iṣẹ́ ẹni náà lọ. ó sì di eléyìí jókòó àánú làwà. ìjókòó kí ni àánú làwà má dáùt ọba dáùt ọlọ́run nìyẹn hmm, má ti o ló fi jẹ́ sí pé aláàánú ẹ̀ńtọ́lọ́n sàánú ni wá láti jókòó ọmọ ah, àwò pé tí ọlọ́run sàánú rẹ máa sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run sàánú kí ló fà mo jókòó ti ọlọ́run à ń bẹ̀ ọ́ àánú rẹ náà tó fún wa yìí kì í ní máa ṣe wà òun náà síbẹ̀ ọlọ́run à ń ọ ọ́ mọ́lẹ̀ wọ́n jáde kó ń bẹ̀rẹ̀ àìlẹ́ àwọn nǹkan tí wọ́n máa wá rinlẹ̀ sí nínú ẹ̀ ọlọ́run kan máa ṣe fún wa àwọn nǹkan èso tí wọ́n máa lé wa tí lè ọlọ́mọdé àdọ́ wa ẹlòmí kíw ẹ̀kọ́ ẹ̀sìn lókù díẹ̀ tí wọ́n parí ẹ̀ ní gbé lọ́ńtì ọlọ́run wa bẹ́ẹ̀ Jalali ẹjẹ́ bá ti mọ̀ yí pé sóra tí a wà náà ni sóra ti Yusuf ayàtà ti ń yànà náà láti àná tó fi má ìjẹta òun náà ni ayà 87 ayàtà ní ànábẹ̀wà Yakub àríṣọ́lá sọ̀tàná ta ni wọ́n fi lo àdúà wọ́n fi lo kíni ayà yẹn náà láwà ń bẹ̀rẹ̀ ọdẹ̀ ti kọ́ àwọn ìmọ̀ye ẹ̀kọ́ lára àyà náà lánàá ni ó àbí níjẹta ni àwọn tó wá tẹ̀síwájú nínú àwọn àánú ọlọ́run àti ìmọ̀ àtòyé tí ń bẹ nínú àyà náà pẹ̀lú ògbó ọlọ́run afẹ́ súnmọ́ àyà tó wà lẹ́yìn ẹ̀ náà ọlọ́run kó sí nírọ̀rùn fún wa àyà náà ni àyà 87 ọjọ́ bí n ta sọ fún wa yí pé àyà ni ànábìwá yàkúrú fi lo àdúrà nígbà tí wọ́n ṣàdúrà pé àwọn pariwo àwọn kíkàjáde lọ́pọ́lọ́wọ́n ọba nípọ́lọ́wọ́n nìkan náà làwọn kọ́rọ̀ àwọn tì tí wọ́n sì níta ní lójú wípé kíkọ́rọ̀ táwọn kọ́rọ̀ àwọn tì ọlọ́wọ́n ọba yìí ọdá wọn lójú pé ọlọ́wọ́n ọba yóò bá wọn gbọ́ bùkátà náà lẹ́yìn wọn àgbà náà irinṣẹ́ tí wọ́n wá lò tádùn àfìgbà òun náà làwà bẹ́ẹ̀ òun náà ni káàtọ̀ fún àyà náà kì gẹ́gẹ́ bí àṣà ọlọ́run bá ń sọ yí pé nígbà tí ń pàtàn anábìrì wa Yakub sàrẹ́sìdáàtò náà tí ń pàtàn rẹ̀ bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ nígbà tí ní àná awòdẹ̀ tí ń bẹ̀ ń tiwa anábìrì wa Muhammad àríṣàlátò sàlám fún òsì ń bẹ̀ ń gbaná ṣùgbọ́n bó ṣe rí gẹ́lẹ́ ní ọlọ́run tó wá fún wa ọlọ́run ní anábìrì Yakub lẹ́yìn ìgbà tá a sọ pé a'udhu billahi minash أعوذ بالله من الشيطان الرجيم قل يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله ولا تيأسوا من روح الله لا ييأس من روح الله إلا القوم الكافرون إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تلعبوا من رؤون الله إنه لا يلعب من رؤون الله إلا القوم الكافرون Olùgbọ́ mi, ẹ̀rẹ́ Mùsùlùmí, ẹ̀rẹ́ Mùsùlùmá, tó wà pẹ̀lú wa. Nígbàtí ànábẹ̀wà Yàkúb Alif Sallallahu Alaihi Wasallam, tí wọ́n ti irin iṣẹ́ tí èèyàn mú lọ́wọ́ tàdúrà fi gbà tí wọ́n lò àdúrà náà gbà nígbà ó gbà ju bí wọ́n ṣe expect ẹ lọ táwọn ń retí ni pé káwọn sọ̀rọ̀ mọ àwọn wọn ọmọ ọmọ táwọn ó rí ọba ayé ọgbà ju bí wọ́n ṣe ń ṣe lọ àbí ọgbà ju bẹ́ẹ̀ lọ ní táwọn ń gbà ní pé Yusuf wà lọ́tọ̀ àbúrò rẹ̀ náà wà níbo lọ́tọ̀ ṣùgbọ́n gbà tájú àwọn gbà ìjọ kan náà náà ni àyè kan náà làmì lè jọ wa ló fi jẹ́ sí pé máa ṣàdúrà sì máa lo àdúrà náà tó wọ́n bá ti lo àdúrà ọkàn ti wàhálà ni o torí ìdílé yìí lẹ́yìn ìgbà tí wọ́n wá lo àdúrà láàrin yìí tí wọ́n sì kí béèyàn ṣe kí béèyàn ṣe lo àdúrà tí wọ́n kì fáwọn ọmọ tán ọ̀rọ̀ náà wá rí bó ti yẹ ó rí ọ̀rọ̀ náà wá dùn bó ti yẹ kó dùn ó tún dùn ti yẹ kó dùn lọ́dọ̀ wọn lọ ní àwọn ẹ̀kọ́ ta a kọ́ ẹ̀kọ́ tó kọjá òun náà ni wípé anábìwá Yakub alayhi wọ́n ní ọlá ju ọmọ wọn lọ títí Yusuf ṣùgbọ́n ọmọ wọn lókìkí ju wọn lọ yẹn ni pé Yusuf lókìkí ju ànádùn Yakubu lọ ṣùgbọ́n Yakubu nínú ọlá tí a bá ń pè yàn pé yàn wà nínú ọlá lọ́dọ̀ Ọlọ́run bí ajura wa lọ ti jàkà jùkọ́ ànábì wa Yakubu wọn kì í ṣe ẹgbẹ́ ànábì Yusuf àrísọ̀lá nínú ẹ̀kọ́ tòní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ yìí nígbà tí lọ náà ni pé bàbá sọ pé rahabu ẹ lọ ẹ máa lọ kì í ṣe àlọ́ lámilámi láàrí kì í ṣe bẹ́ẹ̀ o ẹ máa lọ àlọ́bọ̀ kí ni àbú bàtà hásásù ẹ wá lọ àlọ́bọ̀ mo fi sọ ní ìjẹta yìí pé ẹ̀rọ ẹ̀fẹ́ tí wọ́n sáré kì í ṣe rí o ẹ̀jẹ̀ dá máa lọ ni ẹ lọ àlọ́bọ̀ kí ni àbú ti mẹ́mẹ́ nìí òun náà ni pé bàbá sọ fún wọn pé ẹ lọ kí náà nìkan lọ sí pàtàkì ní Yusuf ẹ lọ wá Yusuf wa wọ́n bá ní kí ni pọ́pù sí bàbá tó fi ní wọ́n jáde kò nílé gbogbo wa náà wọ́n mọ̀ fún bàbá náà ti sọ tí bàbá ò bá sọ tó bá ní ìhàbù ẹ máa lọ lásán tí òfin pàtàkì ní Yusuf àti àwọn àwọn wòye pé wọ́n lè lọ́wọ́ sí nǹkan mìíràn ṣùgbọ́n wọn máa wọ́n gbọ́n tí bàbá wí pé fata hassasu min yusufa wa akhihi fata hassasu min yusufa wa akhihi ṣùgbọ́n nígbà tí wọ́n débi kí wọ́n lọ tán náà láyé ẹlẹ́ẹ̀kejì lọ́tẹ̀lẹ̀ àwọn ọ̀wá yusufu lásán wọ́n tó mú nǹkan mímọ́ tó jẹ́ ní fara أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا بقرار مهتاج وأوفنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. اذهبوا فتحسسوا من يوسف وأخيه اذهبوا فتحسسوا من يوسف وأخيه إذا عمد بن الله تعالى فلما دخلوا عليه فلما دخلوا عليه àwọn ọ̀dọ́ fi kiri ọba adákun àwọn àyàn tí a bá wà rí wọn ò béèrè rẹ̀ mọ́. mo ní àyà lọ wọ́n sọ pé Ya ayọ́ alàzíz, a máa òfin lẹ́yìn já ayọ́ alàzíz tí wọ́n rí ní pé àwọn ààyàn o, àwọn àbúrò wa wọn ò rí bẹ́ẹ̀ kí ní àwọn èèyàn. Mọ́sàlá wà dára tó, wọ̀n ní náà rí lọ́wọ́ àti mọ̀ فأوف لنا البيت وتقد علينا إن الله لفي المتصدقين إن tí bàbá ní máa lọ sí o, ṣùgbọ́n wọ́n mú nǹkan mìíràn. Ìkéde wá nìyẹn láàrin wípé táwọn yìí tí bàbá ní ká lọ wá ọmọ wáyìí tí wọ́n lọ nítorí ọmọ láti wá mọ wá ní láti wá burú wọn wá ní àbí wọ́n lọ nítorí àti lọ rajà láti lọ ra oúnjẹ wálé tí àwọn ará ilé ọmọ jẹ question tí wà láńtà àńtà náà ni pé ìdáhùn ní pípìlẹ̀ tí wọ́n fi jáde nílé tí a bá ní kí ló mú wọn jáde nílé kí ni nǹkan náà wọ́n lọ wá ànábìwá Yúsúfù wa. أن يكرنا أن يكرنا الإنسان شيئين أو أكثر ما وجد ذلك في البلاد ọdá akọ́jẹ́ sí pété èèyàn bá gbọ́ púpọ̀ àgbọ̀nmi báyìí èyí tó ṣẹlẹ̀ yóò ti máa rò pé bóyá àwọn ọmọ èyí o wọ́n ti wá sí báyìí bàbá náà wọ́n ní iṣẹ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n tó ń yà wọ́n ní ẹ̀kọ́ tí mẹ́ ń pẹ́ ni pé bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ànábì ọ̀rẹ́ ẹran wa ó lọ ra ẹran nígbà ọ̀rẹ́ tán ó tún wá ta ọwọ́ ara ẹran ọjọ́ méjì ó fowó méjì lọ bá wa ṣáà ewúrẹ́ kan nígbà wá dé tọ́wọ́ ara fi kan ó fi wá ara méjì lọ mọ̀ jàrá pọ̀. ẹlòmí àmà mọ̀jà ara tó ní máa ta tó nǹkan tọba mọ̀jà ara tọba máa ta tó nǹkan mọ́yà síbi business tọba sì máa ta náà tọba mọ́ ara dáadáa mọ́yà síbi business méjèèjì gbọ́dọ̀ papọ̀ ni ẹni yìí ń gbà wá ara tán ọwọ́ ara ẹran kan ọ̀rọ̀ ẹran méjì pẹ̀lú ti náàrù kan nígbà tó ọ̀rọ̀ ẹran méjèèjì kan ọwọ́ aya ọjà bí tí wọ́n tún ti ń ta ẹran àwọn fúlàní kan ló jókòó lọ́ọ̀kan ọwọ́ aya ọjà bí tí wọ́n tún ti ń ta ẹran ẹran méjèèjì ọwọ́ àtàkàn mẹ́rin nígbàtí ọwọ́ àtà ta tán ní dìnàrù kaná ọwọ́ padà wà lé wá bá ní nẹ́bí sọ́lọ̀ wọ́n yá Rasulullah ẹmẹ́tọ́ ọ̀rẹ́ owó rẹ̀ tó rẹ̀ nínú ilé anábì sàdúrà fún gbogbo ọkùnrin gbogbo tọwọ́ rẹ̀ bá láyé yọmọ lálùbáríkà àwọn tó gba àdéhìí wá ní pé wọ́n ní tí ọkùnrin náà bá gbé yọta torí àdúrà tá ní mẹ́bí ṣe fún ọlọ́wà lórí wọ́n ní gbogbo gbèsè ayé ẹ̀tọ́ olóko sí ní ọjà báyìí táwọn èèyàn rà táwọn èèyàn bá ń sọ pé kíní yọ ọ̀tá ní ẹ̀ta gbé fún tọ́ba ti bá yẹn fọwọ́ kàn tó sì gbé lọ́bẹ̀ ayé ọ̀rà àdúrà lọ́gbà tó nítorí di eléyìí bàbá tọ́ra àwọn ọmọ ní sẹ́yìn nímú nǹkan mí ìmọ̀ yìí lọ́rọ̀ pé bọ́yá wọ́n jẹ́ ọmọ kọlọ̀rọ̀ sí ọmọ torí ẹ̀ tún pé nìyẹn ó jẹ́ ká sọ láàrin wípé inú ọgbọ́n àtòyé tá a máa sọ pé èèyàn gbọ́n òun náà ni kí o lè kó nǹkan méjì papọ̀ lákòókò kan náà tàbí kó o lè kó nǹkan mẹ́ta papọ̀ lákòókò kan náà tí kankan ò sì ní dí ìtàlọ́wọ́ ọlọ́run ẹ̀ ni nínú àwọn akẹ́kọ̀ọ́ wa àtàtijọ́ mo ti rí ti pẹ́ báyìí ọ̀yẹ̀kọ́ masoud masoud ẹ̀mọ́ ní ọdún ìgbà tí ó ní admission báyìí náà federal polytechnic ẹ̀dẹ̀ sílẹ̀ tó bá wọlé síbẹ̀ tọ́bá tó ń rọ̀ nù eh, yunifásitì náà papọ̀ ó ń rọ̀ nù pólì ó ń ṣe pólì lọ́wọ́ ó tún ṣe kìnní lọ́wọ́ àtàwọn àwọn òpin bóòlù ti fẹ́ kó papọ̀ ọlọ́mọ tó ṣe méjèèjì yege dáadáa ẹni pé ọgbọ́n àtòyé ni ọlọ́run fẹ́ni tó lè kó nǹkan méjì papọ̀ lákòókò kan náà tí kankan ò sì ní kakò kankan ọmọra rẹ o ọ̀rẹ́dọ̀wà máa pàápàá rẹ ọ̀ká mẹ́dẹ̀wò ọmọ rẹ pé mi náà fẹ́ wà ní àwọn ọ̀ṣùgbọ́n mọ́ ọlọ́wọ̀n bá fún ní tó fi ọlọ́run rẹ̀ àti ò torí ìdí eléyìí a máa wo wípé táwọn ọmọ sí wọn gbà torí wípé tí èèyàn bá ti lágbára láti ṣe nǹkan méjì papọ̀ tí kankan ò sì ní kó bá kan ọ̀kàrì máa ṣe ń sọ ọ̀kàrì máa ṣe ń sọ torí ìdí eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó wà láàárín yìí òun náà ni wípé àwọn Yorùbá náà máa ń falẹ̀ wọ wípé a máa ń fi ó fi ọkọ̀ kan pa ẹyẹ méjì ẹ̀sẹ̀ èèyàn mélòó lọ́wọ́ lè fòkò kan pa ẹyẹ méjì ọ̀pọ̀ sí wọlé sí ní òròpó lé sí tiẹ̀ náà ọ̀ lé sí o àwọn kan wà tọ́lọ́ ń sì fún lágbára wọn láti sè kókó ẹyọ kan náà ni yóò sì ta yóò sì pa ẹyẹ méjì ẹni tọ́lọ́ ń bá fún lẹ́bùn báyìí àtàkùn wọn ní látara eléyìí á máa ròyìn ikhwati Yusufa wípé kí ni wọ́n àtùpà ni wọ́n wọ́n gbọ́n púpọ̀ tán fún alóyè ìdí nìyẹn tí wọ́n fi lọ náà bólóhùn tí anábì wa yà kú bulú láàrin tó ní fata hasasu mi yusufa wa akhi fata hasasu mi هو البحث المقرون بالثقة بما أقول لك ولا يقول إلا في لا في المعنويات وني أو اللغة tó bá wòye sí wọ́n ní àtàhásùsù náà ní kí èèyàn ọmọ wádìí nǹkan ní ìwákùwà gẹ́gẹ́ bí lẹ́kọ̀ọ́ àná ẹ wá ó ẹ ẹ kí ẹ nǹkan ẹ ẹ tú iṣu dé ìsàlẹ̀ ẹ̀kọ́ wọ́n wá ní gbólóhùn yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà torí gbólóhùn àárín sọ pé kọ́ máa wá ìmọ̀ lọ kọ́ máa fi tàhásàtìlẹ̀ ìlú àárín sọ fún ọ pé máa wá ìmọ̀ lọ àárín lò fún nǹkan táàrí sọmọ pé ò lè rí màbá yìí àbẹ́ olè ọkàn màkọ́ fi hàmì báyìí kọ́ wá pé ìmọ̀ ni yìí yọ wá fi hàmì báyìí pé fi sí kálí báyìí tó ṣe wọ́n láyé lò fún nǹkan táàrin rí nǹkan táàrí nǹkan táàrin là máa lò tàhásùsù tó ń yí wa báwọn àwọn àárín máa lò fún nǹkan tí àrí nǹkan táàrí nǹkan táàrí láàmà lo tàhásùsù náà takúlù wọ́n ni ọ máa sọ pé tí ń wá nǹkan tó yẹ kí wọ́n jí owó ẹ̀ lọ wọ́n sọ pé tàhásà wá owó rẹ̀ tí wọ́n jí lọ kí lọ́pàá tá fi ní kọ́ wá torí pé nǹkan táàrí lówó wọ́n jọ́kọ̀ rẹ̀ lọ tàhásà à yàrá ti kẹlmọ̀sùlùkọ̀ bẹ́ẹ̀ ló ṣe ṣe àwọn kan tá a bá rí yẹn náà máa lò tí a ṣùṣù. èyí máa sọ fún yàn pé lọ sí báńkì kaba ìkọwà sọ pé tahassas and kada kada nípa àmà àìsí bẹ́ẹ̀ wọ́n ní àgbà tá a bá sọ báwọn. Mhm. Eh, wọ́n ń tẹ́bá béèrè pé fatahassas sọ́wọ́n náà lọ Kùránì láàrin ti kankan junú àyà láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbólóhùn kan ń bẹ tọ́jọ́ tọ́jọ́ tàhásàsó yẹn tọ́jọ́ ní ìkọsílẹ̀ ọjọ́ mo pé omi ò pé ọjọ́ tán tí nǹkan jọ nǹkan yàtọ̀ sí ọjọ́ tán tí nǹkan bá jọ nǹkan tán ọ̀parí nìyẹn ìmọ̀ ọjọ́ látàhásàsó yìí arígbólóhùn kan tọ́jọ́ ń gbàtà àrí látàhásàsó náà lọ́kọ̀ọ́rán mọ́ àbò nìkan náà wọ́n lá arígbólóhùn kan tọ́jọ́ náà lọ́kọ̀ọ́rán ní gbígbí kalẹ̀ kí ni nǹkan náà fàtàjà sàṣù náà bólú fàtàjà sàṣù ọwọ́ wà náà lọ́kùnrin suratul hujurat ti kùránì ẹ̀ suratul hujurat aya 12 ọ̀rọ̀ bá sọ pé wà látàjá sàṣù wà láyá òtàbà àlùkùn bá àbọ̀ wà látàjá wà láyá òtàbà àlùkùn bá àbọ̀ tajassasu ara wọn ni wala tajassasu kò tó pé wala tahassasu wala tajassasu ní ọgbọ́ ó rí pé a sọ fún abíọ́jọ́ abíọ́jọ́ ẹnu kankan tó yàtọ̀ mẹ́rin náà ni point wà ní nọ́kọ̀ tó wà lábẹ́ kìnìún nìkan ló fi yàtọ̀ mo ní fata hasasu kajasasu kajasasu ọdún wájọ́ nítumọ̀ bákan náà Ah, ìtumọ̀ rẹ̀ náà ni tàbásùsù ni pé ẹ máa wá fi ń tó nǹkan alákọ̀ọ́kọ́ náà ẹ máa wádìí nǹkan títàlẹ̀ kòkò ẹ máa wá túnṣe títàlẹ̀ kòkò hasaf ẹ̀rẹ́ ń tàjásùsù ọ̀njẹ́ ẹ máa wádìí nǹkan ẹ máa sàfintó ẹ máa sàfintó nǹkan ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ bá wá rí báyìí yàtọ̀ gbọ́dọ̀ wà láàrin tàjásùsù àti tàhásùsù kí wá ní yàtọ̀ àwọn ìyàtọ̀ mẹ́ta kan bẹ láàrin gbólóhùn méjì fẹ́ kí á yẹ̀wò ìyàtọ̀ àkọ́kọ́ náà ni wọ́n ní sábà sọ pé tajasus nínú àwọn nǹkan tí ọlọ́run ọba sọ pé amọ̀ṣe kánàbí náà ni amọ̀ṣe ní sallallahu alaihi wasallam tajasus àrí pé báṣù ló ná ìwádìí nǹkan ló ná ṣùgbọ́n ìwádìí ti léhun tajasus yẹn ìran rẹ̀ ànábì láàbọ̀dọ̀ sí ọlọ́run gán sì ní ẹ̀bọ̀dọ̀ wọ́n nínú nǹkan tí ọlọ́run pa wá láṣẹ rẹ̀ ìyẹn ni pé tí nǹkan rẹ bá sọnù lọ lo kíni fún tàhásùsù fún ṣùgbọ́n má lo tàjásùsù fún ìtí wọ́n sọ fún àní. alákọ̀ọ́kọ́ nu ìyàtọ̀ àkọ́kọ́ tí mẹ́ láàrin tàhásùsù àti tàjásùsù nìyẹn ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ní tá a bá ti rí tàjásùsù jíìmù nìyẹn tajasus wọ́n ní aburú ni a máa lò ṣùgbọ́n èyí tó jẹ́ jíìmù tó jẹ́ ha ń tiẹ̀ wọ́n ní a máa lò fún dáadáa tahasus ká máa wá nǹkan rí káàkiri tajasusu ẹni tí bá ṣe aburú ní ṣe kí ni wá aburú ní ṣe ní wá káàkiri mélòó bá ní ọdẹ méjì lóbi jẹ́ síkẹ́ ní tí bá ń sami lo tí ń sami tó àwọn èèyàn rí kiri òun ní pè ní jasus òun ní pè ní kí ni ẹni tí ń sàfihàn àwọn ẹni rí tí ń wá wọn káàkiri. ẹni tí ń sàfihàn àwọn ẹni rí káàkiri. mo gbé wa fẹ́ wo ẹni ọlọ́run nínú ìlú báyìí. àwa bẹ̀rẹ̀ sí fi mú fínlẹ̀ pé kílẹ̀ ìpínlẹ̀ ń ta hasusu nù. kódà hmm. kò jẹ́ sí pé gọ́ọ̀mẹ̀ntì lọ́ràn. o nípa àwọn eléyìí ní ẹsẹ̀. bóyá sd lẹ́wà pa àwọn ni àmọ́. ẹ̀ka pẹ̀lú kọ́ mi kí kì í ṣe kí kì í ṣe ti ẹsẹ̀ ten loan. naam tó ń pè àbánu nítorí ìdè lẹ́yìn tahasus táwọn wí lọ kàfi wà. Ìdí nìyẹn tí ànábì wa Yakubu fi sọ pé Kajaskat torí bí ànábì Yakubu lè pa àwọn ọmọ ẹ̀ láti bí kan ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ìdìbò àwọn alágbẹ̀bí kí wọ́n ṣe oúnjẹ náà. Ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú yàtọ̀ tí ń bẹ láàrin tahassus àti tajassus òun náà ni tàbá ti rí jíìm wáyé jíìmù ní ìtìtìm àwọn tajassus èèyàn máa ń yọ ọ́ sí ju ti tahassus lọ kódà ó fara pamọ́ yẹnyẹn sí nǹkan kan òyìn mà kódà àwọn rò pé wọ́n gan ara olùwánu mẹ́mbà kọ́mítì ibi ń kọ́mítì náà ní ẹ ti ní ọmọ sọ wọn lápá àtẹ̀fẹ̀ wọn náà sì wà ní kọ́mítì ọ̀hún ó lè wà ní ìjọ ẹgẹ́ bí Abdullahi ibùnú kíni ibùnú báyìí ibùnú sàlù ẹgẹ́ báwọn Júù ti ràn wọ́n rán ṣẹ́ pé kọ́lọ kọ́lọ destroy àwọn mùsùlùmí ṣùgbọ́n kọ́ gba Islam lójú ayé ànábì Muhammad ó ti gbà ó ti wọlé òun náà tó ọjọ́ ń kíkọ́ ọjọ́ ń ṣe gbogbo ẹ̀ àwọn mùnáfìkì ní òun jẹ́ o Abdullahi ibùnú báyìí ibùnú sàlù nàám ọ farapamọ́ ń tiẹ̀ takasus yọ farapamọ́ ṣùgbọ́n tahasus ìyẹn lè farahàn ìyẹn lè síkíní ìyẹn lè farahàn ìyàtọ̀ rẹ̀ ní kí a bá ń sálámí nǹkan kọ́sọ́ ni ni a máa jẹ́ ọmọ pé mọ̀ wá nǹkan ṣùgbọ́n tajasus ọ̀bọ̀rọ̀ sọ fún ọmọ wá nǹkan bá ti náà wá nǹkan tó ń wá nǹkan ò lè rí rí gbẹ́ni búrọ́ máa ń sá káàkiri náà kò ní fẹ́ tí ẹ rí ibi tí òun wà يا يعتزمل عن التجسس أتي تحسس نعم والآن لم يكن لهم يعقوب تجسس فما كان لما يعملوا بالسوء لماذا لم يكن لهم من حافظ عنه؟ ثم هنا يعني البحث يبحثوا شنو الذي يا نبي يعقوب يقول يبحثوا عن يوسف واخيه شوف دابا دابا شوف البحث رساله كما واجب كمان kí tí wọ́n fi sọ báyìí ansa ni torí ìta ń sọ yìí àwọn àfáàní ọmọ ṣe láǹfààní jùlọ àbí náà gbogbo àwọn tí ò tí ò fi fa mo ti ẹ̀ẹ́pù tí wọ́n fi fa àgbọn tí ọ ẹlòmíín kan kan sórí kan ni pé gbogbo tí wọ́n kàjá sùsù tàhá sùsù gbélé ọkàn ń dùn àní sí wàá ti máa kó ẹgẹ́rù ọlọ́run ọba wa bẹ́ẹ̀ ni a máa pin náà ẹ̀ a máa ta àwọn àfáà láǹfààní láti máa ṣe ẹ̀yìn ẹ̀sẹ̀ ń f lọ́wọ́ láàmà sẹ́yìn náà ní àǹfààní náà àǹsà náà ni pé wọ́n ní tàbá lọ pé òun náà ní túmọ̀ tàhásùsù nínú díẹ̀ ó ní inú díẹ̀ ṣùgbọ́n o ṣùgbọ́n àyè tí anábìwá Yakubu wà níjọ́ náà ó bùkátà gbólóhùn tó ju ibhasu lọ torí pé ẹni tó sọnù yìí kí ló pẹ̀ tí èèyàn ní abẹ́ranko èèyàn ní ìtàn ìwá tó ń sèèyàn lásán ènìyàn bí ìlọ́gọ́mọ lọ́wọ́ tí wọ́n rí mọ́ bàbá sì ń wá nǹkan tó tẹ́ nǹkan tó ní ìdí ènìyàn tó tún wá jẹ́ èèyàn special gbólóhùn tá a lò fáwọn tá a fẹ́ kán sí sí àwọn bọ́lọ̀ yàtọ̀ kò ní jẹ́ pé pásítọ̀ lásán lárugẹ wá o òun náà wà wá sẹ́sẹ́ yóò sì wà lè padà hàn káà sí wá ọkọ̀ kẹ́ẹ̀ká àti máa wáyé yàn Ẹ̀wọ́ tẹ́ńtì machine ẹ lọ, kó sí wá machine rẹ̀ òdíwọ́ ọmọ bẹ́ẹ̀. Èèyàn máa ń wá ọmọ tó bá lọ́mọ mọ́, èèyàn máa ń wá kódà èèyàn máa wà títí ṣe. Ó ní ìjọba ti láàrin ọdún méjì ọ̀rọ̀ lọ́gbẹ̀ tiẹ̀. Ìjẹ́ ń bẹ náà lẹ́yìn òsèké ni, yóò ti gbó. Ọkàn sí mi pé ọmọ fọ̀rọ̀ mi mọ́ lọ́hùn. Sọmẹ́ni tọ́mọ ẹ sọnù tí ò rí kódà láàrin ọdún méjì sì ti lẹ́ ara àwọn ilé láti máa mọ̀ bí ànábọ̀ àyàkó kàrí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní wọn wọ́n ní láàrin yìí ó yẹ ká lò káwọn gọ́ọ̀mẹ̀ntì anábíwá yàkú bọ́ sọ pé ìzẹ́hábú fata hasasu min Yusufa wa akhihi ìzẹ́hábú fata hasasu wa akhihi Ah, ọ̀nà tí ànábì Yakub lò tí wọ́n fi ní wọ́n lọ wá Yusuf wá ọlọ́run ti pè kan rí mú wálé padà kí wọ́n jọ wá ríra wọn padà yìí ọ̀yẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì náà sàǹfààní lára ẹ̀ gbogbo ẹni tó sọnù kí wọ́n rìpọ́t lẹ́yìn police station àtẹ̀yìn kìíní kan civil defence ní àti gbà owó tẹ̀ ń jẹun tẹ́ ẹ wá tẹ́ ẹ rí ẹ lo ìlànà ni o ẹ̀yìn tó ń ṣẹlẹ̀ ní pé tí ń wá èèyàn ẹ̀ ń wá ní ọwọ́ tẹ́ fi ń wá owó èèyàn tí ń jí àbí ọkọ̀ èèyàn tí ń jí tẹ́fí wé èèyàn èsì náà èèyàn yàtọ̀ wọ́n gbé màálù ẹnìkan lọ ní ìsìn wé ìtẹ́ ń tírèsì màálù náà ń tírèsì ènìyàn ẹ̀ gbà ọ kọjá sí pé okùn tẹ́ máa net tẹ́ máa wá èèyàn ọ kó ní agbára gẹ́gẹ́ bí anábì àkúbù lọ́pọ̀lọpọ̀ ìjọba ń lò báyìí báṣù lẹ́sìn wọ́n èèyàn ẹ̀ ti tàhásùsù ẹ̀ fi wá àwọn èèyàn hmm. pàápàá jùlọ àwọn kidnapper yẹn lúùlú wa nàìjíríà tá a wà yìí gbogbo olú ọba tiẹ̀ ní ẹbí ìpínpín kan nínú àwọn ìpínlẹ̀ àwọn security àwọn ìlú ọba tiẹ̀ àwọn ìlú òkú ọba tiẹ̀ níbi àwọn yìí ni wọ́n máa deal pẹ̀lú àwọn kidnapper ibi tí ọ̀rọ̀ nàìjíríà dé lákòókò tá wà yìí ọyẹ bẹ́ẹ̀ ti ṣe ń ta àṣìyẹn ọyẹ kẹ́ ṣe kírísìmù kan náà lọ́tọ̀ tó ná ọjà wà ó jẹ́ pé pé kò sẹ́ni tí wọ́n máa lé káàkiri ń tiẹ̀ kò ní kàkà pẹ̀lú kí wọ́n jí káà lọ wọ́n jí mọ́tò lọ wọ́n jí kan tẹ́lẹ̀ kí wọ́n jiyàn gbé ni kí wọ́n gbé bọ̀ wá wọ́n á rìpọ́ọ̀tù wíwá so àwọn ó ti wọ́n lọ sí tírénì fún wa pé ọ̀nà tá a máa ń gbà tírèsì àwọn ènìyàn báyìí ti máa dẹ́ni tí wọ́n bá jí gbé báyìí ti dá padà so láàárín yìí ẹ̀rí pé bí ìgbà kidnap Yusuf náà àrísọ̀rọ̀ àtọ̀wọ̀sẹ̀ náà nígbà tí bàbá wa fẹ́ tẹ́lẹ̀ àwọn ọmọ pé ẹ lọ wá lọ gbólóhùn olólò ó ní fata hasasu ẹwà níwà ẹwà bí èèyàn ti máa wà ó ní ìlànà tí wọ́n máa ń gba àwọn èèyàn tó bá sọnù ìyẹn náà la fi ń kéde fún ìjọba yìí pé ẹ lọ sí ìdíkú kan lọ́tọ̀ ó jẹ́ sí pé òun náà dà wà tó náà máa jẹ́ olóòtú lórí tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ǹkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pólísì àtàlọ́wà tẹ́lẹ̀ nígbà ọ̀yá civil defence dé nígbà ọ̀yá nígbà ọ̀yá nǹkan kan náà dé tó yẹ kí wele náà wà pàápàá jùlọ ní nàìjíríà táwa yìí torí pé gbígbé tó ń gbé àwọn èèyàn jáde ti fẹ́ẹ̀ ju ń gbé káà lọ ní torí ìdí eléyìí à ń kéde fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa tí ó jẹ́ sí péjọba lẹ́jẹ́ àbẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ mú dé ti gọ́ọ̀mẹ̀ntì tí inú nǹkan tẹ́ ẹ ṣe fún lùyìí láàfi máa mà pẹ́ ń sáàfù aráàlú láti fi korúkọ yín lẹ́gbẹ̀ẹ́ náà tó mú nǹkan dáadáa wá pàápàá jùlọ kẹ́yìn náà dárú àwọn nǹkan yẹn sílẹ̀ kó lè bá àjà sí ẹ̀rú ti ẹ̀kọ́kọ́ bá àwọn yẹn wípé ayé ọmọ àti wá rí sí wa báyìí o ẹ̀rí pé tí wọ́n bá jẹ́ mẹ́wàá wọ́n lè jà síbi márùn padà. Mhm. wọ́n ní ànábì wa Yàkúbù tó bá pípa látàrí àṣùwò mi rọ̀ òṣìlá. Fọ́nà àjẹ́ ni àṣùwò mi rọ̀ òṣìlá. Àwọn ìfàlátẹ́ àsúnmì ọ̀rọ̀ ìlà. Nàìjíríà láwà tó fi ń rí bá mú sí rí nìyẹn. Káwọn kanú wa. Náà, ní. فلا تيأسوا من روح الله ولا تيأسوا من روح الله على الرأي أقول لك يا أمام يا من تأمنا آه شو بقى بابا تجاني ما جاك أطلع ẹmọ́jà kan ọ̀tọ̀ ẹmọ́jà kan múnà ọ̀tọ̀ ẹmọ́jà kan múnà ẹ̀yọ́ ọmọ mi. ọwọ́ ní àlìyá tó ìtàgbé ní àlìyá náà ní àlùkùnú òun náà ní kùnú ní ọba ti rí gbóná àlùkùnú ṣùgbọ́n tí ìyàbá ń túmọ̀ mímọ̀ lọ á tún máa rí àtọ̀ wọ́n ní tí gbólóhùn yá sọ́wà náà alìkọ̀án gẹ́gẹ́ bí kùnútù náà ti wà náà alìkọ̀án tí gbólóhùn yá sọ́wà náà alìkọ̀án gẹ́gẹ́ bí alìkùnútù náà ti wà náà alìkọ̀án àti èmi jì pé gbólóhùn alìkùnútù pọ̀ náà alìkọ̀án mọ̀ sí yá náà wá wọ́n ní bẹ́ẹ̀ ni ó kọ̀ òun náà wá dáadáa ṣùgbọ́n kọ̀pọ̀ tó kùnútù àkọ́kọ́ àìsá ti rí ẹ̀rí àsún gbígbónà wà látẹ́ àsúnmi rọ́hìlá gbónà wà látẹ́ àsúnmi rọ́hìlá ìrìnà láfẹ́ lọ́wọ́ ó ní ẹmọ́jà kan mọ́ra kò mọ́ra gbí pípa rẹ̀ wà látẹ́ àsúnmi rọ́hìlá Suratul Isra àyà ìfẹ́kiri, ọmọ rí yá sùn bẹ̀, yá, èdè ilẹ̀ yá ẹni tó bá fi ìlìyá ọ̀gbá o ìlìyá ìlìyá ṣùgbọ́n àlìyá sù àlìyá sù o náà ni kí èèyàn sọ̀rọ̀ ìtinú náà ni àlìyá sù ọba ń bẹ pé sọ́dọ̀ tẹ̀lé sí àyà 83 àti sí àbóòsí ọba pé ọlọ́wọ́ bá sọ pé wáyé dáhàánà àmì àdàlì ìrìnsà ni àwọ̀ أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا بين اثنين Orígbé káànà yá òòta. Káànà yá òòta. Ọ̀rẹ́ máa wọ̀ pé àlè yá tùlà àwọn ìyàwó sálẹ̀ ìwọ̀n ìgbà ìgbà bẹ́ẹ̀ ni. <laughs> Ìyàwó sá kéwú lọ́sọ̀ọ́ dìbà wọn. Àwọn máa nì àwọn ní àwọn lúgà kan bẹ lẹ́gbẹ̀mí lẹ́gbẹ̀mí gbà kéwú lọ́sọ ló yí láwọ̀ padà Mansur àti Nasiru àti Nasira ó rí pé ìpìlẹ̀ kanáà gbogbo ẹ̀ Mansur Nasirullah àbí Nasiru àbí Mansur Mansura àti pé Mansura ẹ̀ Mansura àbí Nasiru gbogbo àwọn ilé ìpìlẹ̀ kanáà ní ma kí ó ní ń tà àwọn àbẹ́ẹ̀kọ́ ni náà ni náà ni ọ̀rọ̀ yá sùtàwìn ó rí pé bí ayá ó ní ìwà ìdá mọ́ta ohun ṣáàkù wọ́n lọ́mọ ènìyàn sábúrú bá ti sí agbádá ní ṣòkòtò owó ní káàna ya oúsá rọ́mí ènìyàn sábúrú bá ti bá ìmájí àkó lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni ó fi máa wá nǹkan Bẹ́ẹ̀ burú bá ti fẹ́ nìkan ní ìdí ọmọ pé ẹja fẹsẹ̀ lítọ̀ ẹ̀rìn kan káàna ya òòta. Káàna ya òòta. Èrò ìyàwó ti yà sùn. Ní Sóràtò Hood, Sóràtò Hood Aya kẹsàn-án, Sóràtò Hood Aya kẹsàn-án. Tọ́wọ́n bá sọ pé wọ́n láyé náà àdákọ́ náà ní sáánà ní nà ràhámàtà ọ̀hún nàzàánà ha mi. Wọ́n láyé náà àdákọ́ náà ní sáánà ní منا رحمة ثم نزعناها منه Wọ́n tàn kí ọmọ ènìyàn fún àbẹ̀rẹ̀, ọmọ ènìyàn ilé àti ẹ̀nà ìsìn ṣù àwọn lọ́bálọ́mọ ènìyàn ilé àti ẹ̀nà ayé àwọn àti ẹ̀nà láyé ọlọ́ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a bá fún ní ìgbádùn kan tó wá ń lò nígbà ọ̀yá ìgbádùn náà wá gbà lọ́wọ́ ẹ̀ tá a bá ti gbà tán Onú ti yàwó sù padà, yàwó sù tẹ̀kan náà, yóò ti di yàwó sá, ń tẹ̀kan, حتى إنه ليئوس كفور إنه ليئوس كفور لقد سنة سورة وانا سورة يوسف آية 110 nípa rí ẹ̀rọ wọ̀ parí ẹ̀ ẹ̀tọ̀ rí gbólóhùn yá ṣùnà ṣùgbọ́n òun náà kí ó ti ti náà òun náà ti pàwọ̀dà Àwọn bá sọ pé hàtà Ìjẹ́rì wá náà ni pé hàtà ìrẹ́sà ìhàtà rùsùlù. Hàtà ìrẹ́sà ìhàtà rùsùlù. Ẹ̀jẹ́ bá láwọn áyà ìta ولا تيأسوا من روح الله ولا تيأسوا من روح الله Ẹgbẹ́ bí dárí máa pé kùnú fàtí yáṣù ìtumọ̀ kan náà ní sábà máa ń jẹ́, wọ́n sì jọ máa rìn nígbà míì ṣùgbọ́n wọn sábà jẹ́ ọ̀rìn papọ̀. Tí wọ́n bá rìn papọ̀ ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n tó bá dáwà lọ́tọ̀ọ̀tọ̀ yóò gbéra wọn mi. Tó ń yọ aláìní, òfin táwọn onímọ̀ máa ń sábà lónìí. Etí gbólóhùn méjì bá jọra wọn, tó bá dá papọ̀, àmà tó bá wà papọ̀ àmà sòpin àtúmọ̀ rẹ̀ náà ṣùgbọ́n tó bá dá wá lónìí nìkan ẹyọkan tó wà náà ti gbé ìtumọ̀ kejì tí ọ̀wà náà ó ti gbìyànjú lára wọ́n ní ó ní gbólóhùn kò sọ̀rọ̀ rẹ̀ náà ọ̀pọ̀ náà حرام بعد أقول لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سورة الهجر سورة الهجر آية 54 سورة الهجر آية 54 قلتم بأن الزرام بذل قالوا بشرناك بالحق Wọ́n sọ fún ànábì Ibrahim láwọn pé wọ Ibrahim ń ta mú àbá òdodo ní fàlá takún mìíràn lọ́kọ́ ní pé fàlá takún mìíràn lọ́kọ́ ní pé olóòtú náà nìyẹn tó tẹ̀lé sọ fún ọlá wa máa ń yákúnná tó mẹ́rọ rahmati rabbi ẹ̀rí kan kú lóòtú ṣùgbọ́n

Àwọn ọba sọ pé láyé sàmùlé ń sánú mi jù àá ilẹ̀ kọ̀yẹ̀. Láyé sàmùlé ń sánú mi jù àá ilẹ̀ kọ̀yẹ̀. مسه الشر فيئوس قنوط وإن مسه الشر فيئوس قنوط وإن مسه الشر فيئوس قنوط Ẹ̀ríkà, ó nìyẹn, ilé wọn bá ń àti kó ń bí fàlátẹ́ asómẹ́wà ó ní ẹ̀gbọ́dọ̀ jákàn níbi rọ́wọ́hìlá tí ló fi tí máa rọ́wọ́hìlá olùgbọ́n tí máa rọ́wọ́hìlá rọ́wọ́hìlá ayàbá àwọn ojúmbọ́ mìírànbọ́ rọ́wọ́hìlá ẹ̀rí nǹkan gbọ́nà rọ́wọ́hìlá yìí ní ìsìn a máa rí rọ́wọ́hì bí fásitì rọ́wọ́hì níbẹ̀ náà yẹn a sọ máa rí rúhùlá bí dọ́mìnira ó lè bọ́jọ́ ra rọ́ọ̀fù rúùsù tí èèyàn bá sọ́ra èèyàn pín kankan náà ni rọ́ọ̀fù rúùsù àbí rúùsù rọ́ọ̀fù mani ni gbólóhùn jeji ọjọ́ ra wọn aṣẹ́bà òfin lọ́pù من الأمثلة في ذلك يا من حقق روحة روح وياتم روح روح رحمة الله روح الله رحمة الله وروح الله ينقى على بينا ó ní gbólóhùn tó jọra wọn nínú àwọn gbólóhùn tí máa rí bá rúhùlọ́ ayé máa rí nǹkan kẹ́nà ìtumọ̀ ẹ̀rọ àmà súnmọ́ra wọn torí gbogbo ẹni tó bá ti ní rúhùlọ́ ti ní rúhùlọ́ ìlara àti ní ènìyàn wọ́n ní nínú àpèjúwe tó jọra wọn náà ní nafas àti nafsu nafas nafasu mímí nafsu ẹ̀mí kọ̀ọ̀nìkan nafasu mímí nafsu ẹ̀mí ló fi jẹ́ pé rìwáyà bí méjì lọ́wà ń bí hadith tánàbí sọ̀rọ̀ ibá sí máa jẹun sallallahu alaihi wasallam mọ́ sọ pé wàsúlùsún lè tọ̀ àárín yìí wàsúlùsún lè ṣàrá àti níbi ìpanu wàsúlùsún lè náfsì yìí áó lè náfàsì yìí wọ́n ní ká pín kún wá sí mẹ́ta ìṣe àkọ́kọ́ yìí fẹ́mi lè pé fẹ́mi rẹ̀ àwọn olùpé nafsu ẹ̀mí nafasu mímí ọjọ́ rọ́wùhù àti rúù látọ̀rí gbólóhùn sahur náà wẹ̀láwà sahur àti suhur sahur oúnjẹ sáàdì oúnjẹ kíni sáàdì the fact is sin ọba ti ní suhur bó ti ń jẹ sáàdì ni bóyá ráìtì ni wọ́n jẹ spoon àwọn tó rí sa'ud àti sa'ud sa'ud kò náà ni àṣà sa'ud ní bó ṣe ń fẹ́ sí mú bó ṣe ń fẹ́ sí mú ni àṣà eh, àti àtijọ́ àwọn èèyàn tètè àṣà mọ́ nǹkan mẹ́la àwọn èèyàn finish wọ́n yẹ́ tó ń fi gbó ní ìsìn mọ́gbọ́ táwọn kan sọ̀rọ̀ pa àwọn amúgbómúgbó yẹn nígbà àmọ́ ń gbà kan ní pé ó <laughs> gbogbo ní wọ́n ti ń kí ìbọn mú ní ẹ̀ma pè ní sàáwò táyọ̀ pa àwọn ṣàǹfà tó jẹ̀bi ibi ògùn wọ́n ti pé sọ̀rọ̀ bó ti ń fa nù. ìwé ẹ̀ náà ni àrùrọ̀ àti àrùrọ̀ náà. Gẹ́gẹ́ bá ti rí wàlátẹ́ àtúnni rọ́wọ̀hìlá, bá ti rí rọ́wọ̀hìlá nínú ayàtà ń kìí, àrí rọ́wọ̀hùn bẹ̀. Jẹ́ ní rúhù náà bẹ̀, هنا القرآن ده روح الله نا الجواب فيه روح الله روح الله بين القرآن إن دعا في يعتبر أن في أي أفعال تنفعني إن تكبات قجل روح الله وني تبسك من شاء من دوت وقال لا روح الله أما فيات فما روح الله يكن تعيناني ولا تيأسوا من روح الله إن أي فتاة تنانون هي تي أوارتي روح الله وأن بين القرآن تعلن روح الله ونانا عيسى عليه الصلاة والسلام anábìwá àyíká ní jẹ́ wọn rúhùlọ ọlọ́wọ́n bá ń sọ́nù sátún ní sá àyà 171 wọ́n náà lọ́wọ́ àyà 171 ọlọ́wọ́n bá sọ pé وكلمته Olúwa rúhùn mi. Orí kan. Orí anábi wa rí sá rúhùn lọ́yìn ní jẹ́ wà rúhùn mi. Àwọn ẹ̀mí tọ́lọ̀ ń fi ránṣẹ́. Gbogbo wa ní ẹ̀mí tọ́lọ̀ ń fi ránṣẹ́ làwa náà. Àbẹ́ ọ̀gbọ́n mi yí Gbogbo wa náà rúhùn lọ́yìn làwa náà ṣùgbọ́n àgbọ́dọ̀ pèrà wa bẹ́ẹ̀ A lè máa Àrábìwà Ádámù àríṣọ́lá tó tẹ̀lá. Ọlọ́run dá pẹ̀lú ọwọ́ ẹ̀, Subhanahu wa ta'ala. Ọlọ́run dá pẹ̀lú kí ni? Pẹ̀lú ọwọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni, ọlọ́run wọ́n fún ní ẹ̀sà pẹ̀lú pé mo dá ọ pẹ̀lú ọwọ́ mi. Ẹ̀sà jẹ́ ẹ̀mí tọ́lọ́run ti ránṣẹ́ kì í sí pé òun ni ẹ̀mí ọlọ́run o ẹ̀bá wọn àwọn ará bí i ti kútu tí wọn o mú àfẹ́ tí wọn olúwa ní ọ̀rọ̀ àbí ọ̀nà ni ọ̀rọ̀ ti ń bẹ pẹ̀lú ọlọ́run olúwa sì ní ọ̀rọ̀ náà wọ́n àti olúwa ní ẹ̀mí ẹ̀mí ti ń bẹ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ní kíni ẹ̀mí náà wọ́n tún bá ń jẹ o ẹ̀mí tọ́lọ́ ń dá tó fi ránṣẹ́ ni ṣùgbọ́n wọ́n fún wa lórúkọ yìí torí pé ọ̀nà tí wọ́n gbà pé wọ́n kàn fi gbé yìí fún wa lọ́tọ̀ tí àwọn ànábì yòókù fún ọ̀dà wọn bẹ́ẹ̀ ni èmi àti ẹni ọlọ́nfẹ̀mí ti aná àràfẹ́ ni àdìsù rọ́ọ̀bẹ àdìsù abdullahi bin masoud ọdí ọlọ́run sara àyàn nínú àbáwọn nàwáwí ọba ń bẹ̀ pé nígbà tó lọ́run sáná bí ń sálàyé bọ́lọ́run ti ń dáyà nígbà tí yàrá pé yẹ àkókò báyìí àkókò báyìí àkókò báyìí àkókò báyìí kí a bá dé kòkó báyìí tó bá dá kòkó báyìí ó ní wà yóò sálò ilẹ̀ iye ìmàlà wọ́n wà rán màláíkà lè yá ń fò kàfí yí rò ẹ̀rìn ká lọ rán màláíkà sí màláíkà lọ rán rẹ̀ ẹ̀mí tó wá mú wá sí màláíkà lọ dà ká lọ lẹ̀mí wọn ọlọ́run náà ni ọ̀dọ́ ta ló ti wá wá ọ̀dọ́ ọlọ́run náà ni ìyẹn ló fi jẹ́ sí pé a máa pé rúhù lọ ànábẹ̀wà ìsà ẹgbẹ́ bá sọ pé rọ́wùsù ọ́n ẹ̀kàbábìn rúhùlọ́ àfọwọ́sọ̀yà pé àánú ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àánú ọlọ́run wà pẹ̀lú àánú lọ́wọ́ àìsà àríṣẹ́ra ẹ̀yìn ilé ìwé ní àátọ́ máa rí rúhùlùkúdì sí náà lọ́kùnrin kan bá ti ká dúdú máa mọ́ alọ́wọ́ náà ní rúhùlùkúdì a ní jẹba jòbìrìlù ní jẹba ẹgbọ́n kan wọn rúhùlùkúdì jòbìrìlù ní jẹba rúhùlọ́ Suratul Baqarah àyà 102 àbí eh, Suratul Baqarah eh? náà sọ́tún náà wá oṣù ọlọ́run bá sọ pé Padà ìsàlẹ̀ náà sọ́tún pàtàkì àyà 87 ọlọ́run bá sọ pé wà á tẹ́yìn náà wọ́n yí sábì náà máa wọ́n yá fún ẹ̀yìn náà. Wa ayyadina ẹni afọ́ ànẹ́lùwà àìsá ní àwọn oríṣiríṣi àlàyé mímọ̀ síra fọ́ àyíyáde náà awá kan lápá àràn lọ́wọ́ pẹ̀lú Jibril màláíkà Jibril ẹni pé rúhùn kúrò sani jẹba Jibril rúhùn Hassan bin Sáàrí ọ̀rọ̀ yàlá àyìn tí máa ń kọrin fún ànínábì sáàlá máa ń kọrin orin ṣẹ̀rí àlàǹzọ́ ìmọ̀ ń di gbogbo ti àwọn ẹni bú ká máa bú ẹ̀sìn ah, wọ́n fà náà bìí ẹ̀yẹ pọ̀ ọ̀là ọ̀sẹ́là wọ́n fà àwọn sàbí ànábì wọ́n fi ṣàwẹ́ wa púpọ̀ ṣé ti gbogbo oníṣẹ́ náà nílò ẹ̀ àwọn náà lákéwì ìṣú náà láàrin nígbà tí kìíní kan ti wèrè nígbà kan báyìí ó fẹ́ wùdì náà ní pàtàkì bẹ́ẹ̀ ni ìyẹn máa ń ní torí irú àwọn ẹni tí ó jẹ́ sí pé ẹ̀gbùntọ́lọ̀ ń fún wọn tí wọ́n fẹ́ràn bí ọkọ̀ṣẹ́ àmọ́ lólówó lẹ́gbẹ̀ẹ́ torí àwọn olówó tó jẹ́ sí pé wọ́n fẹ́ fowó wọn tako ẹ̀sìn àmọ́ ní alágbára lẹ́gbẹ̀ẹ́ torí àwọn alágbára tí wọ́n fẹ́ fi agbára tako ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ náà Hassan dúnú sáàbí ọlọ́run fún lẹ́bùn tiẹ̀ lọ́tọ̀ àwọn sàábí tẹ́ ń kọ́ ní pọ̀ kí wọ́n sì máa kọ ṣùgbọ́n ti Hassan dúnú sáàbí ó àwọn ìlú wa ń sọ ńgbà tí wọ́n ń bú anábì táwọn akẹ́kẹ̀ẹ́ ń bú anábì sí ẹ̀ tí wọ́n ń forí sọ̀rọ̀ tí wọ́n ń forí tí wọ́n ń forí dára tí wọ́n ń forí bà anábì sí ẹ̀ anábì wa sọ pé ìwọ ìwọ hasan ó sì hùm fa ìjà ro àlùkò ọyọ àmà wọn náà máa takùn àjù sí wọn kì í sí wọn lọ́ọ́ máa o màláìka jùlọ lọ́kùn lọ́wọ́ ọlọ́run wọ́n lo ní kí màláìka jùlọ kó kún látẹnu ànábì sọ́làfẹ́là orí màláìkà jùbílò ó ń kún hassan èèyàn sí ní wọ́n wọ́n ìdá nàbí ọlọ́run wọ́n rẹ̀ sọ pé ṣẹ́ṣẹ́ àní fáwọn nìkan ló ní kí jùbílò ló ní kí jùbílò ọmọ kún hassan lọ́wọ́ tó bá ti fẹ́ ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ gbogbo wa náà gbogbo àkíbà tá bá ti fẹ́ ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run máa fi àwọn màláìkà káwọn náà lọ́wọ́ ìfọwọ́ sọ̀rọ̀ fọ́lọ́ni gbogbo gbogbo ayé ah, jibril máa lágbájá náà lọ́wọ́ ah, àti jibril ràn wá lọ́wọ́ ọlọ́run ọba ọ̀ eh, gbogbo gbà sígbà tá a bá ti wà láàyè tó jẹ́ sí gbọ́gbù ah, jẹ́ tẹ́lẹ̀ pé ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lè sọ́ra rẹ̀ ń bẹ̀ eh, ọlọ́run kò fi àwọn màláíkà kò fi kùn wá lọ́wọ́ eh, bàbá kan máa ń dáwà kàkálẹ̀ ẹgbẹ́ wa ló fi rọ̀ ń bẹ̀ àwọn màláíkà sí ṣèkínní kan tètè rán sí mi màláíkà méjèèjì hàn tètè rán mẹ́ta rí ọbẹ̀ ẹ̀rẹ̀ ara mẹ́tẹ̀ẹ̀ta wọ́n a máa gbóyìn àwọn àrẹ náà pé màláíkà mẹ́tẹ̀ẹ̀ta lè lè rán Màláíkà mẹ́tẹ̀ẹ̀ta lè lè rán Aláàánú Màláìkà mẹ́tẹ̀ẹ̀ta ti dìrọ́ sí òun wá ó ti wá fọmọ́lẹ̀ kò fi mọ̀ gbé wákà ń kalẹ̀ tí mi náà bá máa wákà akọ ìbá sọ fún wa pé kéde màláìkà mẹ́ta péré gbogbo màláìkà dọ́ra sí mi tí bá má sàánú èèyàn mẹ́ta pé ẹni mẹ́ta pé lọ́bẹ̀rẹ̀ ń tiẹ̀ màláìka aláàánú àbí àti kíni aláàánú àti kíni ẹnu tó fèrè ń tiẹ̀ nìyẹn so eléyìí ní alẹ́ náà ni o mẹ́ta náà tí a bá nìyẹn náà sórí rẹ̀ díẹ̀ láyé gbogbo nǹkan kí n kò lórí sáré kọ́lọ́ wọn àti wà o. náà màláìka Jibril anábì sallallahu alayhi wa sallam ó ní máa kún jù bọ́ máa kún hasan lọ́wọ́ bọ́lọ́n bá fi sí lọ́wọ́ ọlọ́run fi màláìka kan wà náà lọ́wọ́ àwọn gba wá kí orin mọ́lẹ̀ orin náà wá ní agbára ó ní rúhùl kùsù ليس به يقول الحق ليس فيه خطأ وقال الله ولأسمعت جندا هم الأنصار عرضتها النفاق هم الأنصار عرضتها النفاق إيه؟ وجبريل رسول الله فينا وأولو القدس ليس له كفار وأولو القدس ليس له كفار Abẹ́lùná rí ìlú Rasulùlọ ìfìnà.

Anábìwọ̀ Yàkó bá lè tẹ́ra ìdá padà sọ́dọ̀ anábìwọ̀ Yàkó padà. Ó ní wọ́n ní káwò yìí tí ọpọlọ tó kú kíríkírí tí anábìwọ̀ Yàkó kò fẹ́ràn àwọn ọmọ kíkún fi wá ọmọ lọ. Ìfẹ́ràn àwọn ọmọ rẹ̀ fún fi wá anábìwọ̀ Yusufa tàbú rẹ̀ lọ. Àti báwọn ọmọ náà tó ti wá gbá bírégbére. Ẹ̀dọ̀ ní a máa wà bàbá ó gba àwọn ọmọ gọ̀ bàbá wa máa ń ṣe wàhálà. Ọ̀rọ̀ tó yẹ kọ́ sọ náà kan ẹ̀mejì ní ó rìpítẹ́ ọ. Ah, ẹ̀mejì ní ó rìpítẹ́. Bẹ́ẹ̀ni so ọlọ́run wá sí gbogbo ọpáde láàrin bàbá ní go àwọn ọmọ gan ti mọ go kí bàbá tó sọ pé go wọ́n ní ọkọ̀ ọlọ́pẹ́ fún bàbá làákàyè kalẹ̀ fáwọn ọmọ so wọ́n ní bí anábẹ́ akúrú ti gbé kalẹ̀ láàrin làfẹ́ sùn mẹ́ta náà alákọ̀ọ́kọ́ ó ní ìrìnàbù fàtàhàtàṣù ìrìnàbù alákọ̀ọ́kọ́ ó ní àkọ́kọ́ nù ẹlọ sílọ̀ntẹ́n lọ ìkéjì lọ lásán ohun ẹlẹ́ẹ̀kejì ó náà ní di tàhàtù wọ́n ní fàtàhàtàṣù ẹlẹ́ẹ̀kẹta ó ní di ó ní kí wọ́n mọ́jà kan ẹ bá ní kí wọ́n mọ́jà kan lórí nǹkan kan wá yẹn ni pé ọmọ kọ̀ntínú náà ní tó bìrì nǹkan ṣùgbọ́n sọ pé wàlátẹ́ àtú mẹ́rọ òhìlá ẹlẹ́ẹ̀kẹrin tó tó fi lò tó fi rẹwà ní tẹ́ ó ní wàhálọ̀ hún àwọn ni wọ́n má annà tarkal bá wọ́n ìpàtí àárín nǹkan wá ní Òní ẹni díkọ̀ àgbàkà ètò pérépéré tí àbí ẹran ma níṣẹ́ níbi iṣẹ́ ta sí òṣèlú. Wọ́n fi ìyá ọkùnrin lánàá mú

tí bàbá sọ yẹn wọ́n ló sí èsì kọjá sí pé nínú ṣẹ̀ríà kọ́lọ̀ ń fi rán anábì Yakub àìsọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ti ní yáṣù tó bá ti jákàn mọ̀nà báyìí tó bá ti jákàn bí orí ọlọ́run wọ́n ló ń tẹ̀sí jáde kúrò ní ẹsẹ̀ ó ti kúrò ní mùsùlùmí ó ti kí ni ẹ̀ ṣe ó sì Muhammad sallallahu alaihi wasallam ṣẹ̀ríà àwọn lè ó lè bí ojú ẹja ni ó kàn pé nígbà kan àwọn kọ́ọ̀sì kan wà táwọn èèyàn máa ń sá fún pé ah ó lè kọ́ọ̀sì yẹn ṣẹ̀ríà gbogbo àwọn ànábì ọlọ́run tó síwájú ṣẹ̀ríà àtọ́lọ́run tó rán ànábì wa sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ló le níta fìdà ó le níta àwẹ̀ ó le níta dúà ní ó le ní ti irun ó le ní ti ìwà ó le gbogbo nǹkan òfin má jẹ má su má tọ̀ ọ̀pọ̀ mẹ́ ṣùgbọ́n nínú Islam ìpìlẹ̀ ní pé gbogbo nǹkan tá a bá máa jẹ kọ́ máa ṣe kíni ọ̀ máa jẹ lọ títí tó fi rẹ́ẹ̀dì tọ́sọ fún ọ pé má jẹ́ ẹ́ ọjọ́ tí wọ́n á ìpìlẹ̀ ní má jẹ́ o Mm. lọ́dọ̀ sọ ní Islam kẹ́nà máa bèèrè pé táàlè jẹgbá táàlè jàwó àwọn fífọ́ fún pé kílẹ̀ tó ní a máa jẹ tó bá ti lẹ́yìn tó ní a máa jẹ bisimilá aláka ẹni pé wọ́n wọ́n ẹ̀rí tó sọ bá ká máa jẹ aláka mo ní bolójú wa lẹ́rìí pé máa jẹ aláka sẹ́yìn Islam ó bí sì ti kọ́ máa sọ̀rọ̀ aláka lónìí kálá ọ̀rẹ́ aláka ẹ̀rẹ́ aláka ẹ̀rẹ́ bó ṣe rí tẹ́sẹ̀ rẹ̀ rí káka tó ti yẹ kí a máa jẹ ọkẹ̀ dọ́là ń sọ pé a máa jẹ sẹ́ni náà sì ní a máa tó wọn bá sọ bẹ́ẹ̀ máa jẹ àmù wọn kan jẹ́ máa jẹ nìkan àbúrò ti ṣẹ̀rí àti àǹtọ́nà kan ànábì ni ṣẹ̀rí àti wọ́n lè díẹ̀ tó ọba wá wọnú ti ṣẹ̀rí àti ọlọ́run kan ànábì wa àrí ìtọ́lá àti wọ̀sálám ó sí wípé bí èèyàn bá ní kùnú tó bá kò níbi orí ọlọ́run. Ṣẹ́kàrà rẹ̀ ọ̀yà ní ìsìn. Ọwọ́ ajá kan fi ẹ̀, ọmọ olè gbádùn máa. Nàìjíríà láwà ní ìsìn ẹ̀rọ ní ẹbá bèèrè pé Nàìjíríà ọjà yóò pè Nàìjíríà kì í yóò lè dá láti ká tí ẹ̀ tí a bá wà báhùn nínú ṣẹ̀rẹ́ àwọn ànábọ̀ Yakubu ó ti di kèfèrí ń bẹ̀rù. ṣùgbọ́n nínú ṣẹ̀rẹ́ àtọ́lọ́n fẹ́rẹ́ ànábọ̀ Muhammad sọ́lá ó ti jẹ́ mùsùlùmí náà ṣùgbọ́n ó ti kí ẹ̀ṣẹ̀ ńlá ó ti wọ́n mẹ́ẹ̀ṣẹ̀ ńlá. حديث عبد الله بن مسعود رضي الله تعالى عن النبي صلى الله والقنوط من رحمة الله واليأس من روح الله àwọn ẹbìlọ sọ̀rọ̀ sọ́lá sọ́lá so yíò àbámu so nínú Islam tó bá gbà pé àìsàn tí ń tí ó tó rò pé ọ̀ lè gbádùn mà ọ̀ndẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ńlá lọ wá ń dá eléwọ̀n mọ́ pé ó ti kèfè ọ wà ní òsì láti pé ọ̀sá ń tọrọ ọ̀fẹ́ ló ọ̀fẹ́ rí jẹ ọ̀fẹ́ rí mọ́ ọ̀tá wà ná bákan náà náà lọ wà àwọ̀ ọ̀rẹ́ ọ̀kálù àbí aṣọ òbórúnkún gbogbo ẹ̀dá lè kankan kan náà ní títí àwọn àgbàfọ́ pé ẹ̀ mọ́jàkẹ́ ẹ̀ àwọn ọmọ ló tún kù sí ìdílé ẹ̀ káwọ̀ ẹ̀ àwọn ohun rò pé lè dáa fóun máa ń dùn ọ bá ṣe báwọn ẹ̀sẹ̀ lọ ń já èdèkèdè rẹ̀ ọ gbọ́dọ̀ já kan kò níbi ìfẹ́ ọlọ́run mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ já kan kan náà. Ìnà ọ̀la mú, ìnà mú dáre ọkùnrin ọ̀gbìn náà èyí tá àwọn ń bẹ̀rún náà ní pé ṣẹ̀rẹ́ àwa tọ́lọ́fẹ́lá náà Muhammad alayhi salatu wassalam ẹ̀dẹ̀ ní gbogbo ẹ̀ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ Suratul A'raf agbọ́lù mọ́mọ́ wọnú Qur'an gbogbo 157 Suratul A'raf 157 ọlọ́wọ́ bá sọ pé alladhina yattabi'una ọlọ́m kí ànábì mbẹ̀ sọ́rọ̀ àtẹ́lẹ̀ wọ́n wá sí ìròyìn láńlá يا بابا ما قلت يا ما اه ركبي رسول الله هو رسول الحق أن الذين يتبعون الرسول النبي الأمي الذي يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم بالتوراة والإنجيل كلمة يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويعلم عليهم الخبائث أوتي فلسين يوقي يأمرهم بالمعروف يأمرهم بالمعروف. Tó bá fẹ́ kí ọmọ sẹ́mi. يأمرهم بالمعروف يأمرهم بالمعروف àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wáyé ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kàmù ẹ̀yà wọ́n wọ́n التي كانت عليهم الله أكبر أجي كريم كنا ويضاع, ويضاع عنهم كسرهم تخفنوا والأبلال التي كانت عليهم ويضاع عنهم كسرهم والأبلال التي كانت عليهم بين آه، شريعة الإسلام gbogbo kátàlìkì إسرهم kúrò náà àdúrà wọn táà máa ṣe gbogbo ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبل الله أكبر ọlọ́run sì ni mo ti ká olóhùn wà nẹ́bí sọ́ọ̀sọ́ inú àyà àyà ìparí bákọ́rọ́ gbogbo àdúrà tánà bí sẹ́wọ́n ní àánú àjẹbùtù ìsìtàjẹbùtù gbogbo ẹ̀rọ ọlọ́run ti gbà bí ọ̀tánà bí ń sọ́rọ̀ bá rẹ̀ sọ́nà yẹn ni kí o lè pàǹkà kánú ṣẹ̀rẹ́ àwọn àtúgbẹ́ sí pé pákàlì kí àwọn àtànà kó wá sẹ́kù fáwà láìláì ààwẹ̀ wa ìrọ̀rùn ní ọ̀run lọ bá wà ó ta bá tú ìrọ̀rùn sí nínú ààwẹ̀ Islam ara wa mùsùlùmí tó kèfè torí ẹ̀ bá pé ẹ̀kọ́ torí ẹ̀ wọ́n ní Islam nínú ààwẹ̀ lásán ìrọ̀rùn ìrọ̀rùn oríṣiríṣi ìrọ̀rùn tọ́lọ ń gbé bẹ̀ fún wa torí ẹ̀ bá pé wọ́n sì ń rí náà wọ́n sáà rí gbogbo ẹ̀ náà bìí sí lọ yàn án náà mẹ́rin gbogbo àdúgbò kọ̀ọ̀kan náà wọ́n sì ń wò náà fún kíní ìjà ah, kíní ìmọ̀ ìyàtọ̀ ah, ẹ wo ń bá àwẹ̀ fẹ́yìn tí ẹ mọ̀ ẹlòmíràn ọmọ ìkí àwọn ọmọ kékeré tó lé gan-an pé ah, tí àkàwé tí tètè ní a máa ń máa máa tí tètè ní ní ọmọ dùn ní kọ́mọ́tàmọ́ kọ́mọ́tàmọ́ kọ́mọ́tàmọ́ ìrọ̀rùn tí nínú àwẹ̀ yìí fún kèfèrí tó bá wúwo tó bá wò wá wà wá tán gbá àwẹ̀ yóò tó ọkọ̀ kí ẹ dákun èmi náà fẹ́ kú gífà mo fẹ́ ṣe Islam èyí léhun inṣàlá báyìí bá wà nínú ìrọ̀rùn tí nínú àwẹ̀ rọmọdà àwẹ̀ àwa mùsùlùmí tó jẹ́ sí pé kò sí nínú ẹ̀sìn kan wọn kan náà gbá àwẹ̀ lọ́wọ́ àti ẹ̀tún sọ lóókọ ókọ ẹ̀ náà tún kàn kí lóókọ ẹ̀ ọjọ́ lẹ́ǹtì tó gùn àrí mo rò pé ó ń gùn lọ náà ní gbọ̀nàgbọ̀nà bóyá àwọn ìjẹ tààrí ń jà wọ́n fẹ́ ra táìmù ní títà kan ní ilẹ̀ Yorùbá nígbà náà lọ́dún tó lọ òru la fẹ́ ra táìmù sí àwọn ẹlẹ́rìí náà máa gbọ́ mi wọ́n ní wọ́n fa wákàtí kan nígbà àwọn èèyàn ń sìn wá á ti lo bẹ̀rẹ̀ bí ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ẹ̀kan ẹ̀yàn wọ́n ń sọ ah, àbí àìdákun wá kíní àfẹ́ máa bá lọ rán abálọ léèsì láti ẹ̀ tó bá gbé ọ̀gá lé fẹ́ mo rò pé kèfè ti parí ni tó bá ní ah, àwọn kìrìsìtẹ́nì rà ah, wọ́n ní kìrìsìtẹ́nì ra táìmù ooru ní kwẹ́tà àwọn kan ní pé táwọn ń jẹ sàárì wọ́n ń jẹ sàárì náà kìrìsìtẹ́nì ti bá ń jẹ sàárì ọ̀sà yọjú náà Bẹ́ẹ̀ni kìtẹ́ǹtì ń lọ hájì kí á kìrìtì fúnra wọn, ọ́sà yọjú rẹ̀. Wọ́n ọ̀la jì, wọ́n jowú àwa Mùsùlùmí tá ń lọ Mọ́kà. Àwọn àfẹ́ àwọn àfẹ́ lọ lọ lórí Tádẹ́mù. Kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Owú lásán. Wọ́n ní wọ́n ti ra òru, ókè, ní wọ́n wá ra òru. A ní ọgbọ̀ wàásù, a jẹ́ pé àwa Mùsùlùmí náà fẹ́ fèsì mẹ́rin. Wọ́n wá sí nǹkan kan tí ó bí àdúrà àtẹ̀kù. Mo ṣe fún ọjọ́ bí àdúrà, ó ìtúnṣe pé mo ní tó bá jẹ́ sí pé òótọ́ ni wọ́n ti rà á ọlọ́run jẹ́ ọmọ dáa fún ọláyé mo tó bá jẹ́ sí pé wọ́n rà bínú ìsìláàmù ni ilé ọ̀gbá ọ̀rọ̀ ọ̀gbá ọlọ́run ní jẹ́ kí ilé ayé òtútù fún ọláyé ọgbọ́n ọjọ́ àdúrà ó sì tún jẹ́ pé nínú ààrẹ mọ́ wa ń jẹ́rẹ̀ tàbí sọ́njọ́ náà ọlọ́mọdé bá wà ní ìsìn bí ó ti wọn abọ́yá nǹkan mí ti wọn lù láyé ẹ̀jẹ̀ ọmọ tí wọn wá èyí tá a fẹ́ lò ní pé ṣẹ̀rí àwa àwẹ̀ lásán ẹ̀jẹ̀ tọ́lọ́ ń fún àánú ṣẹ̀rí ìsìláàmù yìí ẹ̀jẹ̀ inú àwẹ̀ lásán ìrọ̀rùn ọ̀bẹ̀ ìjà kèfè láti wọ ní ìsìláàmù títí ẹ̀ bá kú tọ́lọ́ ń sì nílò tọ́ alagilal pákàlẹ́kẹ́ nínú ṣẹ̀rí àwọn ẹni ìkànnà ọlọ́run ti gbé bọ́ ọdún kó bá wa ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من Ní kọ́bílì náà gbogbo àwọn ọmọlẹ́yìn ànábíwa Musa ọmọlẹ́yìn ànábíwa ayé gbogbo wọn ní ọwọ́ bẹ̀. Ló jẹ́ sí pé Mùsùlùmí tọ́pọ̀ kò ní Ìsìlám. bá lọ sínú ẹ̀sìn tó ní rọrùn lọ lọ sínú wàhálà. lọ́lọ́. wa, sí ọmọ gbàmí dọ́nà. Àdúrà ń lọ́dọ̀ wa, sábà ọmọ ẹ̀sìn mẹ́. ilé ìjọsìn ká ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa lóṣogbo níjọ́ tí wọ́n jọ sunday báyìí tí ọ̀gá wọn bá bẹ̀rẹ̀ sí kébẹ̀ ẹ̀ sì pé ajá ń gbó ni tí ó máa sọ fún ọmọ ní ilé ìbí tí ń kí ìdí inú òní máa jáde ń di ẹ̀rọ torí pé àbá ń gbé wọn pé tọba ké pọ̀ fún ní ọjáde lára rẹ̀ bẹ́ẹ̀ sì ni bí ṣe ké yẹn wọ́n ní wọ́n gbà pé táwọn òkè bá náà ní ìtàn sí náà ni wọ́n mùsùlùmí kan ìjí kí náà máa jáde sínú ṣòkòtò rẹ kí a jó rẹ ọ tó rọrùn ní bẹ́nu ṣẹlẹ̀ àtọ́lọ̀ nǹkan àná bí sọ́lọ́ bá wà ní ọlọ́run ti pa láàrin ọyọ́ bá wà ní wọ́n mú ìṣòro ọ̀hún. kí o tù. إنهم دين الكفر لا دين الكفر ولكن أن يكون ذلك فهل عند قبل هذا التخفيف إذا هنا نقول أوراتي أن ندعو يعقوب صفا وماري نقاري عليه الصلاة والسلام نقول إنه ينفق أتم قنبام لا ييأس من روح الله ẹnìkan ò ní jákàkún bí ìṣẹ́ ọlọ́run ìlàlọ́ ọ̀hún àwọn kẹfẹ́ wọ́n ni gbólóhùn yẹn pé inú ṣẹ̀rí àwọn bóyá bá ti jákàn kó ń bí ìtọ́ ọlọ́run yìí táwọn sọ pé ẹ̀sẹ̀ là ń dáhùn lọ́dọ̀ tí wọ́n òtí àti ìlú ń pa ní ẹ̀nì kéru kèfèrè òtí àǹpa ní òtí wọnú ẹ̀ dúkú ní ìsìlámù ní òtí kó mà nìyẹn. àwọn ẹni ẹlòmí lè wá máa sọ yìí pé á kí lè à ń sọ báyìí sí. ọ̀rọ̀ tí àná bí àkóbù sọ láàrin ó ní ìnáwó láyé asùnmọ̀rọ̀ ìlàlẹ̀ kọ́wọ́mù kàfírún kàfírún náà nínú sẹ̀rí àwọn náà ti ń pín kúfúrú sí méjì tí ìbá ń sinú Islam nínú sẹ̀rí àwọn náà ti ń pín síríkù sí méjì tí ìbá ń sin lọ́dọ̀ àwọn mùsùlùmí nínú sẹ̀rí àwọn náà ti ń pín kíkọ́láwà mẹ́ta wíwọ̀n ní fáàkù sí méjì tí ìbá sí lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ̀rọ̀run lọ́lọ́run ti fi fún ara pé kúfúrú ká ń bẹ tí èsè kúfúrú tí bàtẹnijẹ́ tán ṣíríkù ká ń bẹ tí kó bá àyàn ṣùgbọ́n kì kó bá àyàn tán bẹ́ẹ̀ náà ni

Àyà wa ti ní ìtànké yìí ta ní tọ́lọ̀wọ̀n bá parí ẹ̀ yí pé iná húlá látò mẹ́rọ òmìnira. Àwọn ní àyà tó wá jọ́nà alùkùránì, àwọn àyà tó jọ́nà alùkùránì tí ó parí ìparí làǹkan. Ó parí àyà wọn, kìí ti gbogbo àyà wọn láti pèlè. Ìparí, ó parí ẹ̀, ẹ́ rí pé níparí ẹ̀ ọ̀sọ̀ pé káàfirun àwáwá ìtọ́jẹ́ sí kọ́ọ̀mù wà ń bẹ àwárí oníkáàfirun náà nìkan láti sì jẹ́ pé irú ìtumọ̀ náà ní ẹgbẹ́ sọ́tọ̀ Ankabut aya 47 Ankabut aya 47 Àwọn ọba sọ pé wákàtí á nìkà ń zanná ilẹ̀ ìkà ní kìtà bá. ń والذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجعل بآياتنا إلا الكافرون وما يجحد بآياتنا إلا الكافرون وما يجحد بآياتنا Báyìí ni a máa pẹ́lẹ̀ níbi ayà èyí tá a wà nínú ẹ̀, a máa pẹ́lẹ̀ mẹ́ wípé àwa sọ fún wa wípé ayà yẹn so mọ́tíhùn, wọ́n ráwọn ọmọ iṣẹ́, wọ́n ráwọn ọmọ iṣẹ́, iṣẹ́ alágbára, iṣẹ́ ọlọ́gbọ́n, iṣẹ́ olóye, iṣẹ́ tẹ̀yìn ọgbọ́dọ̀ rush láti ṣe, wọ́n wá lọ lọ́nà. ni ẹ lọ, sọ pé Mísírà ṣùgbọ́n ní fata hasasu Yusuf ẹwà ẹwà kọ́ lọ́dẹ̀bẹ̀ nípa àwọn ọmọ ti wá lọ káàkiri wọ́n ti lọ gbá wọ́n ti lọ àwọ mọ́ wá lọ gbogbo àyè tí wọ́n wá ní òkè ẹjá lọ káyọ̀ náà mẹ́sọ̀rọ̀ náà ẹjá lọ bẹ̀ mọ́ wá dé mẹ́sọ̀rọ̀ wọ́n ní ọ̀wà gbé gbogbo ọwàdé katsina kórí ọwàdé kòtòǹgbòrá kórí ọwàdé kàfàǹtà kórí ọwàdé ọwà wákàkiri wákàkiri wákàkiri àwọn àṣẹsàn fún kùránì sí ti tíra aláró yìí èyí tó bá wà ń bẹ̀ nìkan ni wọ́n gbé wá fún àtàtàǹfààní ní ọ̀sẹ̀ wá sọ pé wọ́n wá ká gbogbo ibi tí wọ́n lọ wọ́n ká kó wọn sọ jáde nígbà tí wọ́n wá dé Egypt fún òtúnṣọ́ nígbà tí wọ́n wọ mísírọ̀ náà pé ń gbà wọlé ibi tí wọ́n gbà wọlé rèé nígbà ń lọ lílé ìtàbọ̀ sọ fún ọ pé ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ilé ọ̀rọ̀ abẹ́ ìjẹ́jẹ́fẹ́ sí kẹrin bọ́bá ti bọ́bá ti bí bá wà bọ́bá ti gbà yẹn rí pé bàbá gan ọmọ pé Egypt náà

obìnrin ah, mẹ́ta kalẹ̀ ẹ̀ẹ́fẹ̀ máa béèrè pé ṣé àbúrò rẹ̀ ti rí ayẹlẹ́wé ó ti fi kalẹ̀ báyìí kò nídìí ó béèrè ó ti mọ̀ bí ah, ah, ẹgbẹ́ àdàbúrò ni ìwò lọ́wọ́ dáa kíkọ́ mọ́ jọra wọn lọ́dáa ní àbíkọ́ mọ́ jọra wọn ẹ̀yẹ́ ẹ̀yẹ́ <laughs> jọra wọn lọ́wọ́

yọ́ máa gẹ́gbẹ́ pè yọ́ máa call attention àwọn èèyàn àti bú àtẹni rí ọkà máa mọ́ ah, àmàrà àwọn tán ah, àti ọlọ ẹnìkan mọ̀ ẹni bí àwọn ẹni ẹni eh, ẹmọ tẹ́ fi ròyìn ẹni ọlọ́mọ rẹ̀ àbí ilẹ̀ pẹ̀lú àwọn ọlọ́mọ púpọ̀ lẹ́rù yìí kan láwọn mọ́ta sí bí àwọn ọlọ́mọ púpọ̀ bá wọn bá sọ ọmọ wọ́n á ní ọlọ́mọ pípọ̀ máa ò pé tí eh, èyí máa bèèrè tọkùnrin gbogbo wọn lẹ́yìn kì í tọkùnrin gbogbo kì ẹ̀yìn nìkan lè máa wọ ọlọ́mọ pípọ̀ tó bá jẹ́ sí gbogbo àwọn ọmọ rẹ̀ máa ráàrún bá jọkùnrin tí wọ́n tún wá jọra wọn ẹ̀yìn nìkan fẹ́ mọ̀ ah, wọn bímọ tó bá jọra ó ní ti jẹ́ o ọ̀rẹ́ máa pa á pọ̀ kán rìn kiri lásìkò kan náà wọ́n máa jáde lásìkò kan náà nǹkan ṣẹlẹ̀ tí rere ní ọ̀sẹ̀ rẹ̀ bí àbá burú dáhùn aburú nìyẹn tó ló fi jẹ́ sí píkọ́ mọ́mọ́ jọra àwọn àǹfààní wà ń bẹ fún wa ọ̀rí nǹkan ọ̀tọ̀ níbi tí wọ́n lọ tẹ̀lé tí mi lọ sọ́mà àláàlì sáni wọn sọ́mà jọ́mà àláàlì kò sí wàhálà kíkọ́ jọ bàbá àyà rẹ̀ kíkọ́ sì jọ bàbá bàbá rẹ̀ kíkẹ́ tó jọ àbúrò ẹ̀gbọ́n bàbá rẹ̀ òun yóò bọ́ ń sinmi bí ọ̀bàrú kọ bí ọ̀bàrú kọ rẹ lára rẹ òyìnbọn pọ̀mọ̀ rẹ gbogbo ní wá jọra wọn lọ bákan náà bí síbí báyìí ah nǹkan ni ó nǹkan ti nǹkan ṣẹlẹ̀ ń bọ̀ so ilé òun kọ́mọ jáǹfà ní fún wa ìyẹn ó fi yé wa yí pé ńgbà tí ànábì Yakubu ní káwọn ọmọ lọ kí wọ́n lọ sí tẹ́ ìwà wọn ọmọ kò wọ́n dé mísìlì kọ́bájọ́ sí pé wọ́n sọ wọ́n dé mísìlì irú tí wọ́n sọ ní kàkínní àná ni wọ́n sọ mẹ́ ìgbà ẹmọ wọlé papọ̀ àwọn ọmọ wa lọ wọ́n rìn kiri tí wọ́n wá fẹ́ sẹ́rùkà àti ibẹ̀ náà ni wọ́n ti kan ìjọ wọn wa torí mọ́ ẹ̀fẹ́ ti pé àwọn tẹ́ ilé báyé ṣùgbọ́n bẹ̀ mọ́ ẹ̀fẹ́ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni àbúrò àwọn wà pé pé ìhun dájú ojú ayé ní abìtì yìí fún wa ṣùgbọ́n pé àárí yìí ṣùgbọ́n bẹ̀ wọ́n ẹ̀fẹ́ ti ẹ bá kọ rí kùránì ọ̀wá sọ gbogbo bí tí wọ́n lọ lẹ́yìn ẹnu bí tí wọ́n lọ tí ó jàǹfààní tiwa lọ́wọ́ gbé wá هنا الآية يتيه دون فلما دخلوا عليه فلما دخلوا عليه قالوا يا أيها العزيز قالوا يا أيها العزيز نفسنا وحدنا نفسنا وجئنا بإيمان المرسلين وأوفي لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين إن الله يجزي المتصدقين آه ثم توادي جيت هذه مثل فلما دخلوا عليه Nígbà tí wọ́n wọlé tó ànábì wa Yusuf alayhi salatu wa salam. Wọ́n ní Ọlámà dákàlù àrí. Wọ́n máa sọ fúngbà tí wọ́n wọlé, wọ́n bá ànábì Yusuf lórí àga ọlá. Wọ́n bá ààyè náà tí wọ́n ti tò dáadáa ààfin ní ọwọ́. Àléyìí nìyẹn. Ọlámà dákàlù àrí. Ó fi kí àwọn ọlọ́lá wọn ìfẹ́ kí ìyàn wọlé. Wọ́n wọ́n kọ́ wọ́n kọ́ mẹ́ntì dínà ọlọ́lá mọ́ sọ kìí ṣe ìwọ àtẹ̀mí o ẹgbẹ́ kò sí kò sí appointment àwọn ìmọ̀ ti dé o sàlámà lẹ́kọ́ ọtí kàlẹ̀ kọ́ wọlé náà nìyẹn ìjókòó gbogbo èèyàn ní wọlé ẹ̀ bó ṣe wọ̀ àwọn ọlọ́lá yìí ṣe báwọn ọba lọlé ọlọ́lá máa ń sọ pé agogá ìmọ̀ làgogá ìmọ̀ àdí má sọ báwọn gbọ́ ọba tó dín náà ní ọ̀sọ̀ wọ́n kọ́ pé báyìí ní báyìí ní báyìí ní báyìí wọ́n kọ́ béèrè pé èèyàn mélòó ni wọ́n wọ́n ní mẹ́ta ni wọ́n oníbi kí wọ́n máa gbàgbé àlejò mẹ́ta sí wọ́n ní fífì ni wọ́n ó ní yàrá ọ̀tọ̀ báwọn ilé náà ọ̀lọ̀ ọ̀tọ̀ báwọn ilé náà kó tó wá jẹ́ kẹ́ wọlé ó ti tọ́ bẹ̀tẹ̀ yóò ti wà ókè wọ́n tó lè fi lọ́fíńdà pẹ̀tẹ́ pé bá wọbẹ̀ gan ẹ̀rọ mọ̀ pé ah àwọn ènìyàn ìgbádùn gan yóò sì ná kété gbogbo ẹ̀ ná káfẹ́kẹ́ máa pọ́n àwọn ẹlẹ́gbẹ́ èèyàn lálà wọn náà wọ́n ànábì Yakub ànábì Yusuf àríṣọ́ra ti bọ̀ sára nígbà tí wọ́n dé wọ́n ti mọ̀ pé wọ́n dé nígbà wọ́n á yọ̀ǹda fún abẹ́ wọlé ní àti ní àlẹ́yìn aláyọ́sùfà àlẹ́yìn àlẹ́yìn wọ́n bá ànábì Yúsùfù lórí ọlá yàrá ààfin tí wọ́n ti bá ààfin ńlá iná fi ní pọ̀lá máa dákọlù àlẹ́yìn a máa tí àlẹ́yìn a máa fi dùkúlù a máa kẹ́kọ̀ọ́ dùkúlù tọ́bá yà padà àwọn àníwá dùkúlù àwọn onírànà bí àti wọlé ó lè bá àmọ́ bó ti máa wọ̀ kọ̀ọ̀kan

ànábì ò padà wọ́n márùn náà dé wọn ò wulẹ̀ bò ó ayà ní kílọ́fà nǹkan bẹ́ẹ̀ o fún hmm. máa Usmanu dé wọ́n kàn sá sọ́gbó ní pé ah, hmm. àrùn ọmọ pé àná wà ń dòkó nìkan náà hmm. ọmọ ẹni tí ń bọ̀ tí ọba ẹni ń bọ̀ yọ bọ̀ níbi tí ò yẹ kọ bọ̀ tí ọba ẹni ń bọ̀ ó lè bọ̀ nínú aṣọ tó jẹ́ sí pé ó ti ń kọ́ lé bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní lé máa tí o sì bá wọn ah, ẹsẹ̀ ẹsẹ̀ ilẹ̀ tí mọ̀ ń bọ̀ lọ́wọ́ pé ẹjọ́ kó àwọn jáde sí dẹ́dẹ́dẹ́ ah, mẹ́wàá ọ̀gá àwọn àmà síbẹ̀ tí a bá dé láyé àwọn máa kí ó kọ́ wà lẹ́nu ọ̀nà tí wọ́n sọ pé àfáà lálò kí ni àwọn wà á lò kọjá àṣẹrí àwọn ọmọdé àkà tí ń kọjá àlàbá yóò alákan ní wò ọlọ́mbà kíyèsí wọn wọ́n máa ti kíní kanú àwẹ̀ ńgbà kan òjú náà ti kí ń kákọ wọn náà àbájá ń pè ní sàmá gbogbo àwọn tó bá jọ máa wò náà máa mọ̀ wọn bàbá dáadáa bàbá yẹn ọmọdé àti ó tó bá ti mú olówó tó bá fi kọ́ máa látọ́ kọ́kọ́ lè kí ó síbẹ̀ kọ́kọ́ lè kí wọ́n fi àní òsírí sórí kòrò nínà lọ́wọ́ gidi ni ọ̀jẹ̀ kọ́ fọ́nṣàn olówó èyí àti gbogbo orú nǹkan báwọn bí bàbá ń ṣe kọ́lá tó kù láyé kọ́lá yẹn lọ dà láwọn pé bàbá ẹ̀dá yunifásitì ilẹ̀ ìtàlẹ̀ tuntun tó ní ààrẹ ń bàrà ń tà làwọn ń tà wọ́n ìjọ́mọ̀wó wà láwọn ó ṣe kíni àwọn ó ṣe ẹni bísínẹ́sì èlò ní àmà apáyìn rẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀mà ilé ẹmú káàkiri òtí san skul fíyó òtí san kankan ẹnì kan náà bú mi náà pé ẹ̀ sáàtì ẹ̀mọ̀tí ẹ̀ta máa ṣe ilé ẹ̀kọ́ lọ kò sówó ń bẹ ọmọ ndí mi wá ní college of education wa ó ti gba proof àbáyé ẹnì kan tó ní ah, ah, college of education college of education kí ni ẹ fẹ́ fi ṣe ẹ̀rì kò lè mọ́wọ́ wá bí ẹjá sí business mo ní business àti àmà wà ń bẹ̀ ju business ayé lọ. bàbá yẹn awakọ̀ kìnìún òun wọ́n wá máa ti kí nìkan lọ́dọọdún tí a máa há nǹkan fáwọn èèyàn nínú àwẹ̀ náà ni a máa ṣe wọ́n wá sí kan àwọn abamisọ́njọ́ náà ní ìgbà tí wọ́n ṣe tán àwọn àríwá ó ti pẹ́ ojú ti fi bí ọdún mẹ́wàá sí tàbí mẹ́sàn-án wọ́n sọ fún mi pé ah kìíní kan tó bí àwọn nù jù níjọ́ táwọn ń ṣe yẹn ni àfá àti àwọn kọmitì gbé wá wọ́n ní kọmitì fún kìíní yẹn wọ́n ní bí wọlé tó wọlé ọkọ̀kọ̀ ti ẹ̀rí àwọn láàrín èkó ní àti gbé wá ìfẹ̀dákọ̀ ẹ̀fọn èkó ní àfá àkàrà àti máa dalẹ̀ rú tí máa wí ìkú sáábà ẹ̀ wọ́n bá gbé wá wọ́n ní bò dé wọ́n ní tọ́kọ́kọ́ bí àwọn arúnni pé gbogbo ó sì tún wọ mọ́tò ẹ̀ àti bí mọ́tò méjì jíìpù mẹ́ta àbí nǹkan ló gbé lọ́wọ́ wọ́n sì tún wọ ojú agbo wọ́n tí ó gbogbo èèyàn sí jókòó tán ó sì tún wọ wọlé ó sì di ọjà gbogbo lẹ̀rú gbòòrò àwọn pé ẹgbẹ́ náà ó ṣe wọ́n náà wọ́n wò pé àwọn gan dáhùn ẹ̀jẹ̀ ara yìí dáhùn lówó wọ́n náà mọ̀ pé kò lówó dáhùn ẹ̀rọ nǹkan bá wọn wọ́n náà mọ̀ pé nǹkan mi lọ́ mọ̀ táwọn ọmọ ṣùgbọ́n tó wó àwọn ni jùlọ àwọn gan táwọn wòye àwọn olè lòdì káwọn máa ti yamayama bá ń pé gẹ́gẹ́ yàn ẹgbẹ́ ní ẹ̀sì tó máa bẹ̀rẹ̀ ọlọ́njà àwọn olówó lọ ní <laughs> wọ́n láti jọ náà láwọn sọ pé láyé láyé àwọn olè wọn pè mọ́ orí nǹkan tó ń bí a lọ náà ní wípé àfà Imam Malik rahimahullahu ta'ala tó máa kí bẹ́ẹ̀ fẹ́fẹ́ bá dé wọ́n béèrè pé wọ́n ní ó béèrè pé ta ni kí lọ bá wa ṣé fi kúrò lọ bá wa ni àbí hadith

mo bá a máa wé àbí ọ̀bá tẹ̀lé àwọn ọmọ yìí <laughs> àwọn àwé láwárin tó tó bí wọ́n tó fi káàgbà àwọn àpẹẹrẹ wọ́n sí bọ́ta ò ọ̀yẹ́ bí àga bọ́ta ẹgbàga bọ́ta àga tí ó bá àga ìdáwà fi gbogbo tí yí kiri àwọn àga bí àga ọba wọ́n wà rú àga ń bọ́ta àwọn ọmọ tí ó gbé bọ́ta ìsì ìdánwò àwọn àgbọ́yá ẹ máa fẹ́ lọ́fíńdà bá fẹ́ túra rẹ̀ àwọn òsì fáàrí fúnra wọn ní tí wọ́n ń ṣe fún ọmọ àgbọ̀ ní ìrẹ́ lómi ní ìṣẹ́ ó ti pa gbogbo ẹ̀dá wáyé bí ọ̀gá ni hmm. wọ́n lè lómi ìfàsọ́ táàkà nínú lẹ́kọ̀ọ́ níbi ẹnìkan lọ́lọ́ wọn kálò ní àti bá ń ṣe wá tàbí ẹni àti wá ní kankankan àwọn ti ṣú láì fún wọn èsì báwọn ẹni tó lè ra time ten ní tẹ̀sí ta wà ṣùgbọ́n òtún bọ́lọ̀ kọjá àlà náà àfa òtún bọ́lọ̀ kọjá àlà mẹ́wàá Malik rahimahullah ta'ala ọlọ́dẹ́ẹ̀ ó wù láwọn ṣe gbogbo ẹ̀ ẹ̀ máa fẹ́ lọ́fẹ́ tà máa fẹ́ túrà rí tí wọ́n bá wá pín tí gbogbo òórùn ti dá ọ ẹ̀jà bọ́ta fi hadith lọ wa hadith yẹn máa gbé lárugẹ báwọn wọ́n máa bí kí wọn bọ́lọ̀ mọ́ sí ọ̀rọ̀ ànábì lárugẹ sọ́lọ́lá ẹ̀yin tẹ́ wá ń wọ́sọ kankan kí ni sin àdìsí mélòó lẹ́mà lórí àdìsí mélòó lẹ́mà lórí tẹ́ẹ̀sì mà lórí kẹ́ ìwúlẹ̀ ń ká gan jókòó nà ẹ̀ kàdìsí tó fi yíwá yí pé ọ̀tọ̀ ń ti àwọn àfá àtẹ̀hùn ọ̀tọ̀ ní tẹ́yìn sí fúrí ìdí eléyìí ẹni tó bá jẹ́ ọlọ́lá yóò sì máa bí ó sì pàdé ẹni tó fẹ́ wọlé wọ́n ní fara ń máa dákàlú wá aléyìn kátùmẹ̀ lè fi káàdì bá lọ kírun ó ní fara ń máa nígbà tí wọ́n wọlé tó ànábì wa Yusuf àárẹ̀ yìí sọ́ra tó wà sára ó sì ti káwọn máa ń tiẹ̀ sí pẹ́tí pẹ́ àwọn ni wọ́n máa wọ́n bá ní ah, your excellency láti bá yà sọ̀rọ̀ mo sọ fún ọ pé gbogbo ọmọ ànábì wa yà kú gbogbo ẹni àmọ̀rọ̀ sọ̀rọ̀ ní bàbá gan sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ti pé ní fún wọn pé àìpé èèyàn nípè tí ọjà ó pè bó ti tó àti bó ti yẹ kódà kó ń jẹ kó jù lọ́jọ́ orí kódà kó yẹ máa kẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́rọ bá ti gbé sáàyè ó tí ń jẹ́ náà ní òpè wọ́n ní yá ara aziz ìwẹ̀ ní láì bọ́ wa ọ̀pọ̀ nǹkan kékeré nǹkan náà ibi ah, tí ń pa wá ibi ló ti máa dúró sí mi ibi tí náà wá ṣèyíṣà wa nìkan àtàrà ilé wa ìyẹn pé bàbá wa náà wà mẹ ìyá rẹ náà sì wà mẹ. mọ́tàná wa àhàlánà dòrò. mọ́tàná wa àhàlánà dòrò. tó ibi ló lé wa jáde ìtura yẹn ibi ló lé wa wá ọjà rántí ẹnìkan wọ́n ti ṣe tọ̀wá fún ní Kaaba ọmọ Nàìjíríà náà ni mo mú pẹ́ ọ̀sùn máa ayélujára náà làmọ́dá pẹ́ olóṣèlú parapu kan ó ti wá jalè ti jalè ìjọba mo pé nígbà tó wá bóyá ilé tó fi àwọn owó ń kọ́ àtàwọn nǹkan tí ní wọ́n ń bàjẹ́ gbogbo ẹni tẹ́ ń kó òlu jẹ́ ilé ìgúnlẹ̀ ayọ̀ ṣé ṣé ọba pàdé ẹlòmíà mọ̀ ń bọ̀ níjẹ lòó lójú ọ̀nà ọmọ kan wà ní pẹ̀lú mi wọ́n rí bọ́dà kan bí fúlàní ní ìṣòjọ́ yorùbá náà lórí máa ń sìn ó ẹrù sí ẹ̀yìn machine tó pọ̀ wọ́n ń lọ èyí wọ́n fa sí ìkẹ́ ẹni wọ́n ń lọ ń lọ tí ń fàyà gbọ́ tútù wọ́n sì náà dá ó sì múra kankan èyí ó sì rí gbóǹgbà ẹni ńlá ní wú rẹ̀ níbi èèyàn gidi lòun láti ẹni machine tó wọn. gbogbo àwọn eléyìí ráì tí wọ́n ń kọ́ àwọn ìyá táwọn yẹn ń jẹ ìṣòro pọ̀ náà ó wọ̀ ọ̀ràn ó lè mú jẹ o. ọlọ́wọ́ abilé ìtọ́fẹ́ yẹn olóṣèlú ẹ̀ńtẹ́ ẹ̀sẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ tó bá ní ìwọ náà débẹ̀ fẹ́ kó tiẹ̀ jẹ ọlọ́run yóò sì kó gbogbo àlùbáríkà ayé ẹ̀ kù náà. mọ̀mọ́ tọ́pọ̀ ọ̀fẹ́ débẹ̀ fẹ́ kó tiẹ̀ jẹ tọ́pọ̀ ọ̀fẹ́ débẹ̀ ọ̀fẹ́ ran aráàlú lọ́wọ́ gbogbo wa náà ni àwa ní àbúkàtọ́ lọ sójú wa ni gbogbo nǹkan tẹ́ni ó fún ojú àwọn èèyàn lọ́gbẹ́ kalẹ̀ yìí gbogbo ẹ̀yìn tẹ́rùn gbogbo nǹkan ha àwọn àfáà náà tó ń háwá ń tààrà àbáwọn èèyàn ní ẹ̀yin tó jẹ́ sí pé olóṣèlú ẹlẹ́sìn làwa ẹ̀yin lolóṣèlú ẹ̀ẹ̀ṣèlú mọ́ o àpò ara yín lẹ́yìn tó bá ń dé lọ́bá ń kó ìjọ náà ẹni tó wá jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ ní kàábà tó yẹ jẹ́ agent òun sọ fún mi ó ní gbogbo tàwáàbù méjèèjì àwọn àwọn jọ sí mi ó ní sàn wọ́n pé ọ̀tá ló lè ń wá ooo ló lè wá ọ̀tá ló lè wá o ó ní tó fi ṣe ṣáútọ̀ awwal ráǹdì kò yí àkọ́kọ́ ó lóun rò pé bóyá àkọ́kọ́ nìkan ni ó ọ̀rẹ́rẹ́ kejì náà ọ̀tá ló lè wá o ọ̀tá ló lè wá ọ̀tá kan sílẹ̀ ọ̀tá ló lè wá o ọ̀tá àwọn olólè ọwọ́ ìwọ́n ló dé wá ọmọ tí ó fi ṣe ní tàwábọ̀ náà bí sí ẹ̀ ń tì í èyí tí a gbogbo owó tó kó jẹ gbogbo àwọn ẹ̀ka tó ṣe òní tún màmá ẹ ti dáadáa tó wọ́n wá ní Àwọn ará alé Yàkú wọ́n sọ fún Yusuf pé orin mọ́ta náà wà àhàlánà ẹbí kì lé wa jáde. Wọ̀dí náà mi ti bá àti mú já. Wọ́n ní bàbá ọ̀gá wa olórí ìlú, kábíyèsí, jìnà nígbàtà tó ń bọ̀ wá náà ń dámú wá owó tí ò ní lárí ni ó ní pé bìbá wà lọ́jà ń bẹ̀rù ó pè ní owó interference bìbá wá tí ó tún lè tó bẹ̀rẹ̀ sí pé ni torí pé mọ̀ já ó ń túmọ̀ sí pé ń ta àṣàjọ a máa kọ́ ẹ̀kọ́ ẹ̀ tọ́wáyá padà ó ní wàjí iná àbíbí rọ́ àti mùsùjá ní àbájẹ̀ sọ fún ìyàn yìí pé owó tí mo mú àìmọ́ sáájọ ni àwọn yóò kọ́ pé owó onírú owó aláta owó ní ẹ̀fẹ́ rán lọ sí iléèwé ìtumọ̀ wọ́n láwọn ọmọ yìí ń sọ fún ọba wípé wọ̀jí iná bíbí bá àti mọ̀já. wọ̀jí iná bíbí bá àti mọ̀já ìdá amúwá nǹkan méjì ní ẹtì ní a fi sọ bí àwọ̀ bí àbáwọlé wọ́n ní ebi ló lé wa jáde nígbà tá a tún wá jáde náà owó tá a mọ́ wa sájọ ní owó náà àtún wá rí ìdájọ́ pé. àwọn òbí lánàá nínú jẹ ìyàwó alábọ̀ sábọ̀ alẹ́ yìí náà. à ń bẹ̀ olórúkọ ọlọ́run bá ó fi lànà rẹ̀ kẹ́yìn bó o ṣe wọ̀n ti kún nígbà tá a wáyá lákọ̀ọ́kọ́ mo fi kún fún wa ó tún bá a gbowó wá bẹ́ẹ̀ ọdún wálẹ́lẹ̀ kejì ọdún ṣe bẹ́ẹ̀ náà fà áwòfí ìlànà ìkẹyìn báwa àwọn àkókún kẹ́kẹ́kẹ́ wọ́n ní ráìtì àti béèrè lòun kí èèyàn béèrè fi bá wọn kún o kí wọ́n náà sì wo nǹkan rẹ̀ bí ọba fẹ́ wọn kún wọn náà yàtọ̀ wọn pé ẹ̀sùn bù

wọ́n ní fàáwù fúdà náà kẹ́yìlá torí wípé wàjí iná bí ti lọ àti tó yẹ yàfá ọ máa tó mara wọn náà ni àwọn mọ́sọ fún ọpí sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àwọn tí ń sọ̀rọ̀ yìí àwòrán rí àyẹnu ọ̀rọ̀ wọn wọ́n máa sọ wọ́n ní wọ́n tó wá lẹ́tọ̀ kíyàn máa bèèrè ni èyí bèèrè wọn èyí máa máa sọ́lọ́lá ìṣàlá ẹ̀wọ̀ ọjọ́ pé kò sí tọ́lá tẹ́lẹ̀ máa lọ bẹ́ẹ̀ bá ń fi sí ẹ̀ bá ń fi sí o àwọn àtàkùn káwà ní tí nítorí ọlọ́run dákun fojú àfojú àánú rò wá ọ̀yìn àtọ́sọ àálẹ̀ iná àwọn ọmọ pé ànábì Yusuf ànábì Yusuf fún pé sí ìrìn. Wọ́n ni àà ah, ah, ah. já sí wà sí fún ọ̀bọ́yá nǹkan sọ látara ọ́tọ́tọ́ tó kàlẹ́ iná tí ọba ń rọ̀ bàbá kọlọ́n pẹ́ lọ́rùn ó jẹ̀ dáa ló ẹni tí bá ń ṣe báárà tí ọba máa dúrà sí kùlé lówó pa <laughs> bẹ́ẹ̀ ọ̀dà ẹni tí àwọn àràn wa míì tí wọ́n bá wá tí wọ́n bá ń sọ pé àṣírí ààbò ọ̀dọ̀ bí àṣírí ààbò <laughs> إن الله يجزي pé àdúrà ni wọ́n fi àdúrà ni àwọn kan ní wà sí rẹ̀, wọ́n ń kà sí kí wọ́n ń kàdúrà ni wọ́n ní iná lọ àyàjẹ́sí ni mo tàbí sí kí ẹni pé tọ́ bá ti lé fún ẹni tààrà àtàtọ́rọ̀ yìí àdìpìlé àdìpìlé àdìpìlé ẹ̀sán àdìpìlé ẹ̀sán lọ́wọ́ oṣù pọ̀ ìjọsán tó ní báyìí àdúró lórí ọ̀la ìṣàlọ́ àwọn wọnú àháyà ń padà àtàmà pé àwọn ọmọ ti dé ní sọ́rọ̀ báyìí wọ́n dẹ̀ ti wọlé Ah, ìwọlé tẹ́ wá wọlé ìgbógun tẹ́ wá wọlé wá lọ sí láwọn àmà ayé wò àmà wò lọ àmà wò lọ irú mọ́kìfù wo òṣìṣẹ́ wo ni ànábì Yusuf yẹ kọ́ wà ń bẹ̀rùn pàápàá jùlọ ọ̀rọ̀ táwọn ilé ìsọ láàrin ìpín mọ́kànlá wà áhàlànà eh, bọ̀rọ̀ èèyàn bá jẹ́ ọmọ ọkọ àyọ́mùfò àyọ́mùfò láàrin yẹn ìgbé wa tàbí ní pé mọ́kànlá wà áhàlànà bọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó mọ́kànlá wà áhàlànà bọ̀rọ̀ wọ́n ni náà ló mú fún ànábì Yusuf gáà àbọ̀rọ̀ eh, tó ti falẹ̀ mọ́ tàbá ìfalẹ̀ báyìí kọ́ má jẹ́ sí pé ibi ọwà hà látà bàbá àti ìyá àmà eh, kẹfẹ́ náà lọ́la ń ṣá Allahu ta'ala àbẹ́lọ́ gbogbo ìta gbọ́ ọlọ́njẹ́ sí wà láǹfààní láyé wọ́dẹ̀ wúlò fún alálùfẹ́yàmà wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. ọlọ́run dákún máa dákún wá gbàgbọ́ ah, ọlọ́run dákún máa dákún bá ló lẹ́yìn ọlẹ̀ ìwà ìwọ̀ lálágbà ọlọ́run dàkú mọ́ta fún àgbàkù ọlọ́run dàkú mọ́ta fún bá ń jẹ́ ìyàbá àwọn àkú máa ní kìí ọlẹ̀ ìwà ìwọ̀ lálágbà